dákun wá ṣàánú mi o gbígbà lórí mi o ìrì bá ti ṣe láyé mi o lé. Lord of mercy make you me blessing. You dey call me Sean. It's been clean out that producer. Sean, Sean. You are on Fresh 105.9 right in the heart of the city of Ibadan. This is Fresh Offense 105.9 Ibadan. Ibadan. Music is on. Your ears are going to get awakened by the sounds of Fresh 105.9 FM. Your Feel Good Radio. 105.9. ẹ̀gbọ́n ta ló ń dá wa lára yá o. Fresh FM. ta ló ń múnú wa dùn. Fresh FM. ta ló ń lè bànújẹ́ wa lá o. Fresh láyé wa fresh fresh fm fresh fm fresh fm fresh fm one oh five point nine fresh fm fresh fm fresh fm ọ̀gá ni màtà ọ̀sà ló ń mú sẹ́wà yá fresh fm ó ṣe tuntun kọ́ ni lọ́gbọ̀n fresh fm ó kéde dandan fún ni lóye fresh fm ìròyìn lóríṣiríṣi fresh fm ìròyìn tó tún gbẹnu tán fresh fm ìwádà fresh fm. Fresh FM Fresh FM one oh five point nine Fresh FM Fresh FM Fresh FM ọ̀gá ni màtá. ló ń bá wa polówó. Fresh FM iṣẹ́ ọ̀ á rẹ́gẹ́. Fresh FM tó mú wọlé lójoojúmọ́. Fresh FM láti jẹ́ gbádùn ní yọ̀ngbọ̀nyọ̀ngbà. Fresh FM lọ́lẹ̀ Fresh FM Fresh FM Fresh FM one oh five point nine Fresh FM Fresh FM fẹ́ mọ̀ká ní màtà ó ẹ̀ ṣe tẹ́ ń gbọ́ wá. Oyinmọ́ máa dùn. Nílùú Ìbàdàn. Láti kílẹ̀. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Ètò lóríṣiríṣi. Ká polówó ọjà. Àdéhùn gbàjẹ́. Fresh FM yìí, one oh four point nine ọba lòkì jẹ́ ọ̀tá wọn. Bala, Fresh FM. ọ̀pá ẹ̀ ẹ̀ tún jẹ oyè kóyè ni torí ètò ẹ̀ tún mẹ́ẹ̀ ti jẹ ààrẹ àpèdè báyìí mo ní sẹ́ ẹ̀ joyè kóyè ni. mo á di àtòyè jẹ kọ́hún. àtòyè jẹ. ó kọ bàbá ìyàwó mi sì ní jẹ àtòyè jẹ. mọ̀ vọ́n. èlé ìjí ó kọ wọn jẹ bàbá ní jẹ àtòyè jẹ bàbá tó joyè kóyè àtòjòyè kóyè náà tó ni ṣùgbọ́n bí ọba jólóyè jẹ wọn ọmọ ni àyọ jẹ. pé wọ́n á ti máa gbọ́ wọ́n ti máa gbọ́ wọ́n ti dà mọ̀ ni wọ́n ti dà mọ̀ ok wọ́n ti dà mọ̀ wọ́n ti dà mọ̀ náà ni. Ah, eléyìí wá bu àyà eléyìí wá gàgà ara o ìlẹ̀kẹ̀ ní dẹ́rù bọ̀ ọ̀hún o eléyìí wá gà o tí n bá wa lo méjì n bá ká kẹ̀kọ́ méjì ńkọ́ bá gbé àkúnlé tí gbogbo ẹ̀ gbó ọlá fi ṣe ọlá ni. ah ọlá ni ipò ọlá dá o ipò ọlá ipò ọlá dá o ipò ọlá borí bá ń jọba lọ́la o mo sì máa dé ẹbẹ̀ ọ. bọ́ọ̀ bá wá láti ìdílé ọba ni. <laughs> bọ́ọ̀ bá wá láti ìdílé ọba ni. kò wá sí tọ́lọ́hún ò lè ṣe. ah mo lè ah. má wá láti ìdílé ọba kí n jọba ọba ṣèkìmọ́kù ọba. ọjẹlẹdẹ rẹ lọọdẹ rẹ ọjọba. ẹ yẹ yan wa ẹ jẹ́ ajá mi lórí ẹ káàárọ̀ ń sin. bíi ọnu. èmi tí mo fi yọ ẹ̀ṣẹ́. kóró tọdún mọ́ la. kò sí ló já mi lórí ẹ o wọn á nò ẹyẹ yan wa ẹ káàárọ̀ kò sí ah. wàhálà ọdún tuntun ni à ń wò lọ́ọ̀kan ntí èmi àtẹ̀yìn wà fi àmọ́ fara wa táfi àmọ́ bára wa lẹ́sẹ̀ nípa rì èmi èmi o. nítorí pé oyè sá wú ọjẹ èmi yàgò fún nítorí pé oyè sá wú ọjẹ sá. <laughs> <laughs> wo ìwọ lọmọ <coughs> ẹyin èmi ò tiẹ̀ ráàyè awẹ́wà rẹ̀ láàárọ̀ yìí. tọ́yẹ̀ ìtiẹ̀ wá ọtí ló mú gbogbo èèyàn lóhùn ooru gbogbo ooru mo sá ń kó gbogbo ẹ̀ mọ́ fún ni. ìmọ̀ ọmọkùnrin tó ń sọ̀rọ̀ sport ń gbọ́. bọ́lá ọmọ pé tẹ́lẹ̀ bọ́lá ọ̀làlérè àmọ́ gbọ́dọ̀ rẹ̀ bọ́lá ọ̀làlérè. ọmọ rẹ mọ ní. Ah, ọmọ mi àti mo fi ń sin ọmọ mi jẹ oh my gosh ah. ẹ jẹ́ àgbẹ̀ nǹkan mu. ìwọ́n ní ti ń ṣe eh, kíníkan ní hmm. í ṣe kíníkan. ọgbọ́n lọ́yà ní í ṣe ẹ̀yin èèyàn wa ẹni ọlọ́run bá tètè yọ̀ǹda nǹkan gbóná fún láàárọ̀ yìí kó fi ti aránṣẹ́ o ká gbé nǹkan luwe o tàbí ntẹ́ ti yí máta <laughs> ìtẹ̀tì yìí máa tà tọ́ lẹ́ta lẹ́nu ni o kì í ṣe ta yìí mọ́ bẹ́ẹ̀gì bọ̀bọ̀ ewo ni ọtí yìí ata tí ó dùn tẹ̀tẹ̀ yìí mọ́ kìkì dá tòmátò rárá o tòmátò ẹjọ́ akátá wà ń bẹ atajọ́ sí ẹ bá ní yìí mọ́. kí n fàṣẹ kú ẹran ẹran kérésì bẹ́ẹ̀gì bẹ́ẹ̀gì bàbá bẹ́ẹ̀gì bẹ́ẹ̀gì bàbá èmi bẹ́ẹ̀ etí yẹn láta ti tán jẹ́ aníyẹ ẹ̀kọ́ ńlẹ́lẹ̀ mi a máa tọrọ ẹ̀kọ́ jẹ. ẹ kí lọ wà ń béèrè fún ètí ọyí lata ìwọ ló béèrè ìwọ ló béèrè tó bí bí wọn bá pò ògì gbóná wọn ó gbé ránṣẹ́ sí ọ. ẹ ṣe bí fẹmi èmi sì béèrè ẹta ntọ́lá ta lẹ́nu kí ló ṣe ọ. ìjọba tán lẹ́yìn ni ẹjẹ́ àmọ̀. ṣé o tí ì tó fẹ́ rí náà ni o ní twenty nine kí ló o lè. o ní thirty. Abọ́ládé oúnjẹ tó fẹ́ rí o. bí n bá sọ pé ọwà mischievous. ọlábòsí mischievous. ìwọ sì lábòsí. ṣé ìtumọ̀ eh, ebo. bẹ́ẹ̀ ni bá yíwọ̀ mischievous. mischievous kí ni ìtumọ̀ ìwọ lábòsí. <laughs> bóyá ní kàròyìn yìí o pandeful ni wọ́n mọ̀ sọ pé Ọbásanjọ́ mischievous èmi ò mọ̀ pé ìtumọ̀ ẹnu ah, oh. ah, eh, àkòrí bí mo ṣe kọ́kọ́ tajú kan wọnú. ìròyìn àbòsí lọ kọ́kọ́ rí. <laughs> Ah, àwọn kan ṣe bọ̀bọ̀ yìí. àyè mẹ́wàá sí ọ ìròyìn àbòsí ni wọ́n rí. mo ní mischievous ni mo kọ́kọ́ rí. kí ni jẹ wá wo ibi tó dáa tẹ́mi lè gbà wọlé náà. killer harassment. kí ni tí a kọ ẹ̀kọ́ sínú ìwé ìròyìn tó tiẹ̀ tó sanmọ́nà náà. killer harassment. Hmm? mo hmm. ráwọn èbó èbó ọdún kọ̀tún láì. almustapha ti sọ̀rọ̀ ah. hmm. harassment eh. ẹ má halẹ̀ mọ́ mi ni. kí ni ẹ̀sọ̀ sàn. Ah. ẹ mọ̀ lọ́mú lọ́wọ́ gbà ni. Eh. Eh. Ah. sáwọn ọlọ́pàá ń ṣe méjèèjì ni ọbaṣá látẹ̀kọ́ sọ fún àwọn ọlọ́pàá pé stop harassment stop extortion a máa halẹ̀ mọ́ yàn án kò gbá nǹkan tọwọ́ ẹni. èbó ni tàbí àárọ̀ ìbàdí mú tiẹ̀. Almustapha ti sọ̀rọ̀ ó ní àwọn èèyàn tó nífọ̀lé ìkànnà tí wọ́n ní owó láti fi ra àwọn nǹkan àjà ogun àti àwọn oògùn olóró àwọn ní bẹ nídìí àìsí ètò ààbò tó rinlẹ̀ lórílẹ̀‐èdè ah. Nàìjíríà. wáò hmm. wáò èyí tí gómìnà kan sọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé jàforí ẹ májàfẹ́ nìkan ibi kan dé dúró ní ìsèkí kálukú ọmọ dáàbò bo rẹ̀ ni ààbò ara ẹni làbò lù ọ̀rọ̀ tí gómìnà ń sọnù àmọ́ gàdàgbà gàdàgbà là kò rí ìròyìn tẹ̀lé láàárọ̀ yìí tí wọ́n pé àwọn èèyàn ti ń sọ ìkó ọ̀rọ̀ sí gómìnà tó sọ kínní bẹ́ẹ̀ làwọn kan náà sì ń gbé sára kan sára sí pé kọ́ wà ó ọ̀rọ̀ lẹ́sọ ẹ̀ òpùrọ́ masari ó ní káwọn aráàlú bẹ̀rẹ̀ sí ní máa fi nǹkan dáàbò bo ara wọn anyhow anyhow anyhow is a how ni ìròyìn yẹn ń sọ ìta gbangba Vanguard ní ọkọ sí. ọ̀dà ní orílẹ̀-èdè àgbáyé wọ́n ní ọmọ Nàìjíríà méjì ń bẹ nínú àwọn èèyàn tí wọ́n gbé òṣùbà fún pé wọ́n kárè nídìí ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì hmm. ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì ni o wọ́n dà kọ wọn inú ìwé ìròyìn Nigerian Tribune láti rí ka bákan náà ìròyìn kan tó jáde fòkì lánàá tó yọ sí ààfin ní Òǹpẹ̀tù wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ bóde báyìí o látọ̀dọ̀ kábíyèsí ọba Oyèdìran wípé irọ́ gbòó ni ìròyìn tí wọ́n ń gbé jáde òun hmm. òfútù fẹ́tẹ̀ àṣà tí ò ní kàn ní. Hmm. Arewa Consultative Forum ti faramọ́ ọ̀rọ̀ tí Ọbásanjọ́ sọ nípa tánlépo sẹ́ńtọ́lẹ́rú lọ́lẹ́rù ni ìròyìn yẹn ń pé pandef náà dá sí i àwọn àjọ kan náà àwọn náà fọ́n mú wọn ní èyí tí Ọbásanjọ́ ń sọ yẹn jìbìtì páálí ń bẹ nínú ìwé òfin Nàìjíríà hmm. Constitution fraudulent ah, ah. english bẹ̀rẹ̀. nafdac náà ti wá sọ̀rọ̀ báyìí hmm. wọ́n sọ pé àwọn oògùn tó bá ti lugú dẹ àwọn ò ní gbà mọ́ nàìjíríà pàápàá abẹ́rẹ́ kò fi ah, tí wọ́n sọ nù. nàìjíríà yìí ṣe waste bin náà. yes. wọ́n sì ma lè dalẹ̀ sùn ìjọba àpapọ̀ mo ṣe bí mo kà ròyìn yáwóyáwó yìí lánàá mhm. àbí ròyìn ìwé ìròyìn àná lélẹ̀ mhm. òní náà ni àwọn tata lọ sí gbẹ̀gìrì àná ni ìjọba àpapọ̀ nàìjíríà wọ́n ní wọ́n tún yá owó kan thirteen point six trillion naira láti pàṣẹ ìlànà àgbà yàwó àbẹnú oṣù mẹ́fà òun náà ni wọ́n fẹ́ fi lò ó láti fi gbọ́ àwọn bùkátà kan tó yẹ̀ ẹ́ lẹ̀ ìta gbangba the punch ni mo ti rí lẹ́yìn òǹkà. nínú owó tí wọ́n yà sọ́tọ̀ fún ètò ìsúná ọdún twenty twenty two lautech lọ́gbọ̀ owó tó tóbi jù láti gbọ́ bùkátà àwọn ilé ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ ọ̀yọ́. Hmm ìjọba ìpínlẹ̀ èkìtì ti fagilé kámọ́ jókòó ṣèdánwò lórí ọ̀rọ̀ pé a fẹ́ gbaṣẹ́ wọn ni gbogbo ẹni tí wọ́n ti gba owó fọ́ọ̀mù ẹ wá jókòó ṣèdánwò fún fọ̀rọ̀wánilẹ́nuwò lọ́wọ́ wọn kí wọ́n dá padà <laughs> ìròyìn yẹn wẹ̀dọ̀n sá. ẹja sẹ́nu dédé síbí ká lọ sẹ́ka polówó ọjà torí ọjà ń bẹ́lẹ̀ o ọmọ alájẹsì ni wa. àrògbá. balẹ̀ ajá balẹ̀. Rubicon the movie. gbogbo ẹ̀yin fáǹsì olólùfẹ́. bayo Báyọ̀ Fálékè Báyọ̀ olùpẹ̀ lọ́wọ́ yín o. pípẹ́ tuyaya jáde wá wo sinimá olókìkí ni. tó gbé jáde tó gbé àkọlé ẹ̀ ní. Rubicon agbẹdẹmẹjì. sinimá tó mi gbogbo Nàìjíríà ti ti ti lọ wá. ibi méjèèjì tá a ti ṣàfihàn rẹ̀ ní kérésì. ilé kún fàfà. tọkùnrin tóbìnrin ló ń bó ṣùgbà fún ṣé ọpọlọ gbogbo àwọn tó kópa nínú ẹ̀. ìdáhùn sí bẹ́ẹ̀rẹ̀ yìí tẹ̀ra yẹ wá wò ńgbà kérésì. tẹ̀kùn gbẹ láti wo sinimá yẹn Rubicon agbẹdẹmẹjì. a ti gbẹ padà bọ̀ báyọ̀. fresh fm sinima ni challenge àti kf sinima tún tagadi ìbàdàn ló ti máa wáyé ní sunday àkọ́kọ́ lọ́dún tuntun ọjọ́ kejì ọdún sunday tó ń bọ̀ yìí nìkan ni ó. aago méjìlá mẹ́ta àti mẹ́fà rọ̀lẹ́ one thousand five hundred naira péré lówó ìwọlé. ẹ mọ̀ bá wọn gbajúgbajà ìràwọ̀ tó kó panu ẹ̀ pàdé lẹ́nu ọ̀nà àbáwọlé. lọ́jọ́ yẹn tí wọ́n máa ń kíyìn káàbọ̀. ayọ̀ falẹ̀ ké bayọ̀ o ló ní ẹ̀fọ́jú ló jẹ́ ayọ̀ lọ́dún tuntun. sinimá tuntun rubicon agbèdémèjì ní kẹwàá wò kọjá bẹ́ẹ̀ you must know this for the next level orí ọ̀fẹ́ láti kọjá lọ sí ìpele tó kàn lọ́dún tuntun twenty twenty two ẹtù yáyà máa bọ̀ ní crossover night níjọ ọlọ́run feast of praise bible church mọ́kànlá ìbàdàn níbi tíṣẹ́ mi àti iṣẹ́ ìyanu ti ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ni o ti yá gbogbo ènìyàn tó nílò orí ọ̀fẹ́ láti kọjá lọ sí ìpele tó kàn. kátó wọnú ọdún tuntun. grace for the next level. ẹtúyẹyẹ máa bọ̀ ní crossover tó máa wáyé. ìjọ ọlọ́run feast of christ bible church. ó wà nọ́mbà fourteen talafia street mọ́kànlá ìbàdàn. wednesday december twenty nine láti máa bẹ̀rẹ̀. títí wọ friday december thirty one ọdún yìí. aago méjìlá òru wednesday and thursday. aago mẹ́sàn-án láti bẹ̀rẹ̀ friday. wòlíì daniel ọ̀làdìmẹ́jì ń bọ̀. yẹtùlẹ̀ àrẹ àti praise adéyanjú olórin ẹ̀mí máa wà ń bẹ́ẹ̀. bàbá àti màmá Pọfẹ́tà pásítọ̀ Mrs. Ayọ̀nidé Oyewumi JP. Olùgbàlejò. Takunrẹ́rẹ́ àlàyé àgbẹ̀ zero eight zero three three seven six six nine four zero. Jesus is real. Heaven is real. Arádúgbò tuntun ti dé o. ó tún ti balẹ̀ pẹ́pẹ́ alẹ́ rẹ bẹ́ẹ́ bá a ṣe jọ máa ń dẹ̀ fèsì bolẹ̀ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ní gbogbo december thirty first wọnú ọdún tuntun ní gbàgede fresh one oh five point nine fm ilé orin challenge ìbàdàn ẹ̀ṣẹ́ àti mọ̀ bá a ṣe máa ń ṣe lọ́dọọdún ṣùgbọ́n tọdún yóò tún zàzù ní bàbá ṣe ń bó káàdì fúnra wa tí gbogbo nǹkan ó sì máa zẹ̀ gbogbo àwa pèdèpèdè fresh fm la máa ṣètò fún yín lójúkorojú ní bá a ṣe máa ń ṣe nínú òkulu tẹ̀ fi máa ń gbádùn wa nílé bàbá ń bari ẹ̀ ní wípé ẹlẹ́tọ̀ọ́ láti fresh fm ló sì fà pèrè tẹ̀lé tukọ̀ ètò ní bátọ́kù ètò tẹ́ bá mú ṣe máa ń ṣe gangan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pálẹ̀ ìfẹ́ lálẹ́ rẹ bẹ́ẹ̀ tá a ti máa ń gbégbá ọpẹ́ oníkálukú tó bá wùlé dáná oúnjẹ wa láti mọ fífẹ́ jẹ́ papọ̀ má kàlá má kàrà má lejú kájọ fi gbádùn ṣayọ̀wọ́ ní ọdún tuntun lálẹ́ rẹ bẹ́ẹ̀ má sì gbàgbé gbogbo ìlànà tá a fi ṣàdúrà wọ́n ní ọdún Fresh FM ilé orin challenge Ìbàdàn láṣàlẹ̀ ọjọ́ kọkànlélọ́gbọ̀n mọ́júmọ́ ọjọ́ kìíní ọdún tuntun gbàgbé gbogbo bó ṣe ṣẹlẹ̀ alẹ́ rẹ bẹ́ẹ̀ tó tẹ̀ yìí ó máa bíza bíza. Oh, yeah. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní dàgbàsókè Ọ̀yọ́ State Anti-Corruption Agency bóyá ká ló ń sọ pé ká jáwọ́ nínú ìwà ìjẹkújẹ kípínlẹ̀ Ọ̀yọ́ lè tẹ̀síwájú. Yorùbá bọ̀ wọ́n sọ pé lójú lọ́kọ́ lewura yóò ti wúrun. èyí ló dífá fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. tó fi ṣe ìdásílẹ̀ àjọ tó gbógun ti ìwà ìjẹkújẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Anti-Corruption Agency ó yá ká ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ gbógun ti ìwà ìjẹkújẹ láwùjọ wa. tàkété sí ìwà ìjẹkújẹ ìwà ìjẹkújẹ láyìíká rẹ̀. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe agbaṣẹ́ṣe tó gbaṣẹ́ tí kò ṣiṣẹ́ bó sì ṣe ọ̀gá ilé iṣẹ́ ìjọba tàbí taládàáni ló ń ba agbaṣẹ́ṣe ṣàpapín. má dàkẹ́ sọ̀rọ̀. bó ṣe fífọ́nà èrú gbowó lọ́wọ́ ẹni títí ayédèrú ìwé mọ̀sánwó àti tíkẹ́ẹ̀tì ìjọba tàbí wọ́n lò ní jìbìtì kí jìbìtì. kọ ìwé ẹ̀hónú pẹ̀lú ẹ̀rí àrígbámúsàjọ tó ń gbógun ti ìwà jẹ́gúnjẹ o. àjọ oyaka wà ní four seven three fájìmí street agodi ìbàdàn kí ìwà ìjẹkújẹ lè dọ̀rọ̀ ìtàn ní fẹ́ sọ̀rọ̀. ìwà ìjẹkújẹ kì í jẹ́ kí ìlú ní ìdàgbàsókè. ọlọ́run ọláyẹmí ọmọ ìlàgímárè ó tún ń bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu. ìlú ìbàdàn ti fẹ́ gbàlejò àgbà agbára ìyanu ọlọ́run ẹ̀mí mímọ́lá kọ̀tún lọ́dún tuntun fún iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu tí ò ní jẹ́ òtòfòròfò lọ́dún twenty twenty two láti pàṣẹ ẹni tá a fún láṣẹ iṣẹ́ mi àti iṣẹ́ ìyanu fún ìrántí wọn tá a wà yìí ìyẹn àpọ́sítọ̀ ọláyẹbí ọmọ ẹlẹ́dùnmarè ẹ ti ń gbọ́ nípa ẹ̀ ọjọ́ pẹ́ kùkù kẹ̀kẹ́ agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu lórí òkè ibùdó jésù prayer mountain for all the nations ló fẹ́ sọ̀kalẹ̀ lákọ̀tún sí ìbàdàn láti ṣàwòtán onírúurú ìṣòro tó wù kó máa bá yẹrẹ wọ̀ yá àjà pẹ̀lú ìsọjí ìyanu agbára ẹ̀mí mímọ́ ọlọ́jọ́ mẹ́ta dàgbà kórìíà ní jésù kristi ti násàrẹ́ variety ọjọ́ tuesday eighteen títí di thursday twenty january twenty twenty two ní gbàgede inú ọgbà ilé ìwé umc mọ̀lẹ́tẹ̀ primary school mọ̀lẹ́tẹ̀ ìbàdàn ló ti bá wáyé o látàgọ́ márùn-ún ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan apọ́sítọ̀ ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè adédìgbé pọ̀ lọ́lọ́run tó rẹ́ sí wọn nìbàdàn ìwọ náà wàá pàdé jésù kristi kó oríṣẹ́ ìyanu ojú korojú zero nine zero four five four five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ o. gbogbo ọmọ nàìjíríà ìpìlẹ̀ ìbẹ̀rẹ̀ ọdún twenty twenty two ó nílò agbára àdúrà tí mo ní bẹ́sẹ̀ járí lọ́dún tuntun pẹ̀lú aṣọ ọ̀rọ̀ láti ẹnu wòlíì tá a fi ṣẹ́rán bàbá orí òkè ìgbénijà wòlíì isaac kùsáyọ̀ adédèjì tá a pàkórí ẹ̀ ní aago mísì kún àkúwọ́sílẹ̀ eré inú aago ọ̀pọ̀ yẹn ti rú pẹ̀lú tanwiji ọdún tuntun la tún wà yìí o iná àdúrà nìkan ń lo nílò níbi ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún ǹjẹ́ ìwọ nàìjíríà gbọ́rọ̀ olúwa gbogbo èèyàn ti ń gbénú ẹ̀ ẹ má tún dágun lá níbẹ̀rẹ̀ ọdún ẹ jẹ́ ká kọ́lé ìgbé ayé wa sórí àpáta ká má bàa bìdànù bìlú gidi ò légbò wáyé láàrin ọlọ́jọ́ méje yìí fẹsẹ̀ rẹ dé orí òkè aṣẹ́ ìgbénijà ìpàdé ọlọ́jọ́ méje ni o bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kìíní títí di ọjọ́ keje oṣù kìíní ọdún twenty twenty two aṣọ rẹ gbọ́dọ̀ pọ́n lùkùlùkù lọ́dún tuntun bàtà rẹ gbọ́dọ̀ gẹríkò ẹ tún gbọ́dọ̀ máa jẹun ẹ bá mi rè wọn àyè fúnra rẹ lọ́jọ́ kìíní títí dọjọ́ aago rẹ yóò sì kún àkúnwọ́ sílẹ̀. àjẹbí trọ́dọ̀ medical health care center ló kì í àpò ọdún ẹ àpò ìyẹ́dùn ẹ̀mí àṣẹ púpọ̀ láyé o àjẹbí ni ẹ ò ní fa ìsanrọba akínyìn. àjẹbí trado medical health care center iléeṣẹ́ àpògùn ìbílẹ̀ tó gbà wígùn tẹ̀ ìjọba níbi ká ṣe àwọn oògùn tí ò látàtì bíi wẹ́rẹ́ mustapho àjẹbí herbal powder ó lè koko tó kárí ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ń kí wa kú ọdún kú ìyèdún pẹ̀lú àdúrà wípé àlàáfíà àti ara pípé la ṣe ọdún yìí àjẹbí trado medical health care center tó wà lẹ́yìn young adé motors ososami junction òkè àdó ìbàdàn lábẹ́ aláṣẹ aláàjì ààrẹ gbọ́lága àyàdé àwùjọ ọ̀la àjẹbí ló ń kí wa pé a kú pọ̀pọ̀ sísí ọdún o. ẹ̀yà ṣe púpọ̀ láyé o àjẹbí ni ẹ ò ní fa ìsan rọ̀gbà á kì í ó yá ẹ jẹ́ lọ gbọ̀n ògo fọ́dún twenty twenty two. gbogbo mi fún mi ọlọ́run mi gbogbo mi fún mi wákàtí díẹ̀ lókù tọdún twenty twenty one fi dágbére gẹ́gẹ́ bí ti olúwa bá ìránṣẹ́ rẹ̀ sọ wòlíì matthew akitibu jp ọmọ bàbá aláàánú faithway chapel international pé ọdún tuntun twenty twenty two lílọ sínú ògo tuntun ni àkànṣe ìṣòro àgbàríre tó gbóná janjan ọlọ́jọ́ mẹ́ta tó bá parí ọdún tó ti bẹ̀rẹ̀ pẹ̀lú àkòrí lílọ sínú ògo tuntun lọ́dún tuntun wá gba ògo tuntun tó fi ìrìn àjò ọdún twenty twenty two wednesday december twenty nine ni ó sì bẹ̀rẹ̀ tó bá wá di december thirty first nínú ìṣòro yìí láti kí ọdún tuntun káàbọ̀ ní déédéé aago mẹ́wàá àṣálẹ́ ńlàdó sì máa bẹ̀rẹ̀ lọ́jọ́ mẹ́tẹ̀ẹ̀ta ní faithway chapel international tó wà ní bọ́lọ́m pẹ̀lú bus stop tó gate ẹgbẹ́dá ìbàdàn ifẹ̀ expressway ìbàdàn láti ibikíbi dé ìwó road ẹ ọkọ̀ tó ń lọ ẹgbẹ́dá ẹ bọ́lẹ̀ ní tó gate ẹ ti rí faithway chapel international lẹ́gbẹ̀ẹ́ títì tàbí kẹ́ ẹ pé zero eight zero five five six seven five seven one one wá gba ògo tuntun lórúkọ jésù. jésù. ẹrù rẹ tó bá ọ ọlọ́run ẹrù rẹ tó bá ọ. ọlọ́run ẹrù jẹ̀jẹ̀ tí sọ̀rọ̀ ẹni dayọ̀ ń pè ọ́ síbi àkànṣe ìsìn ìfi àmì òróró yàn láti ṣí ọ̀run fún ìṣerere rẹ nínú ọdún 2022 ìjọ the lost city gospel grace ministry àpáta nílùú ìbàdàn ní ìsìn ìfi àmì òróró yàn náà yóò ti wáyé láàrin aago méje àárọ̀ sí mẹ́sàn-án òwúrọ̀ ọjọ́ kìíní lọ́dún 2022 january 1 wá kó wá gba agbára láti rí ògo lò nínú ọdún tuntun yìí olórin ẹ̀mí ni lady evangelist rebecca afolabi àti àlùfáà olùgbàlejò pastor enoch fọlọ́runṣọ́ ní ẹ̀mí mímọ́ yóò máa gbọ́wọ́ wọn ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu níbi àkànṣe ìsìn ìfìàmì òróró yàn yìí ẹ má gbàgbé o ìsìn ìfìàmì òróró yàn fún ọ̀run ṣíṣí láti fi bẹ̀rẹ̀ ọdún tuntun yóò wáyé láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ lọ́jọ́ kìíní lọ́dún twenty twenty two nínú ìjọ the lost city gospel grace ministry tó wà ní ma ali layout off akérèfọ́n street meridian bus stop níkọjá nnpc àpáta nílùú ìbàdàn wá fún ìfìàmì òróró yàn tí ó mú ọ tayọ tògótògó lọ́dún tuntun. ó yẹ sẹ́ ṣàwọ́ ti pẹ́ tí ogun ti ń jọba nínú ayé rẹ̀ ó ti pẹ́ tẹ̀sù ti ń jọba pẹ̀lú àrékérekè rẹ̀ ó tó gẹ́. ìjọba wọn dópin torí ọba àwọn ọba fẹ́ gbàsàkóso ọkọ̀ ayé rẹ̀ àìrí náà àìrí ló máa dópin jésù lọ́ba náà. wàá ké pè é nínú ìpàdé òpin ọdún rẹ kọjá bọ́sọ́dún tuntun ọlọ́dọọdún ní CAC orí òkè ìkòyí èrò ọmọ village ìkòyí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú àkòrí ó ń jọba irains ọlọ́run ìjọ apọ́sítẹ́lì kristi pẹ̀lú ìpè àwọn wòlíì tí náà mímọ́ ń jò àìlórí wọn ló ti wà níṣẹ́pẹ́ ìjọba òkùnkùn tó ń dàṣẹ́ ẹ̀dá rẹ̀ láàmú yóò jáde lọ́gán. bẹ̀rẹ̀ lọ́jọ́ friday ọjọ́ kẹrìnlélógún oṣù kejìlá ọdún twenty twenty one sí ọjọ́ friday ọjọ́ keje oṣù kìíní ọdún twenty twenty two. ìpàdé àdúrà ìbùkún òpin ọdún àti ìfìrìn àjò ẹni lé olúwa lọ́wọ́ fún ọdún tuntun. ìpàdé àdúrà tọ̀sán tòru ni o. aago mọ́kànlá àárọ̀ sí mẹ́rin ìrọ̀lẹ́ àti aago mọ́kànlá alẹ́ sí mẹ́rin ìdájí. pásítọ̀ ihò alálàdé alága ìgbìmọ̀ orí òkè èkó yìí. prọfẹ̀tà Ezekiel olúbóyè CAC general evangelist worldwide ń bọ̀. pásítọ̀ ẹ̀sùn ọ̀ládélé president CAC worldwide jésù yóò jọba lórí ogun díẹ̀ ìwọ ni kò má fìdí mọ́lẹ̀. ti pọ́ǹpì kọ́nsẹ̀tì àti délùú ìbàdàn àti pọ́ǹpì kórèdè ẹ máa yọ. bẹ́ẹ̀ni o ẹ ti retí wa ti dé. ti pọ́ǹpì kọ́nsẹ̀tì wọ̀lú ìbàdàn bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre de fún gbogbo ẹni tó fẹ́ra lẹ̀ dọ́ni lé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti gbòǹgbẹ́ tí pọ́ǹpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fún ní láìsí wàhálà. tàǹfààní sọ díẹ̀ díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo tá a nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́. wọn ò ní landlord lálẹ́dì lọ́dún tuntun. tó o bá ti kọ́lé tẹ́lẹ̀ o tún a máa tẹ̀síwájú. tí pọ́ǹpì concept ti dé. ó wọ̀lú sílẹ̀ láìpẹ́ yàgbẹ́. hip hop ìtẹ́rẹ̀tì ti dé. àní ìbàdàn àti dé. yipompe concept developer that cares. Basimala ibẹ̀ wọlé. <laughs> alihamudulilayi ọdún tuntun wọlé bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ìjọ mùsùlùmí onímọ̀lẹ̀ ti sún fi ń pè wọ́ àti gbogbo ẹbí rẹ̀ lápapọ̀ cyprian party láti cross over wọnú ọdún tuntun pẹ̀lú àkànṣe ètò àìsàn àdúrà la basimala twenty twenty two eighty second anniversary of àkúlẹ̀yàn rẹ o àǹfààní àìlè fowórà fún gbogbo oníkojúpo ènìyàn láti wọnú ọkọ̀ twenty twenty two pẹ̀lú bisimilayi láti ṣàtúnkọ àti àtúnyàn kádàrá ìṣẹ̀ní ayé wọn lórí òkè ìmọ̀lẹ̀ àlá nínú gbàǹkọ́ gbàdúrà ọdún tuntun tá a pè the gift of in evidence in the light of Allah. karama wọn wàlí ìlà àmàrà àwọn. àtàlùbáríkà ṣe wò wa. almurshidi master ti bi akébìlẹ̀. aláwo yóò máa ṣe mòjísà iṣẹ́ ìyanu tó kà sí ara. fún ìtúsílẹ̀ ìwòsàn àti lọ́síwájú ìwà àti gbogbo ẹbí rẹ̀. àṣálẹ̀ friday december twenty one mọ́júmọ́ january one ọdún tuntun ni o. aago mẹ́jọ alẹ́ dàsùn bá kẹlẹ́lẹ́ eight pm ti dán nínú city sawia. gbọ̀ngàn wíbẹ̀ jẹ́bẹ̀ ti sufi number thirteen sufi way scout camp challenge ìbàdàn. basmala twenty twenty two bí nasiri live màmá ẹ̀yà bọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ ọ̀rẹ́ rẹ ló wáá fẹjọ́ rẹ sùn mí kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fáwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́ kó lára mi le èmi ò lọ sílé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ló máa hàn lójú rẹ o eré kó Akintola ló ń ṣe nípàdé aláboyún ibẹ̀ la sì ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ míì o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ lọ mú gèlè mi tèmi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀lú látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà kà. ẹrú bá dúpẹ́ orí ọlọ́run a sì tún gbà mí lọ́pọ̀ yanturu ìgbàgbọ́ wa nìyẹn nínú ìjọ alahakudin islamiyat of nigeria lábẹ́ olùdásílẹ̀ àti ìmáàmù àgbà wa fadela sheikh ahmed adekunla kẹ́hùsù sẹ́mání kutuburo báàni nítorí pé a ti rí àánú ọlọ́run gbà nínú àdúrà ọjọ́ méje ìjírà mùkàyà àmútọ́dún yìí ìdí nìyí tá a ṣe wá ń pe gbogbo mùsùlùmí láti wá fi ẹ̀mí ìmoore hàn islamiyat of nigeria lélẹ́yìí tí ó wáyé nílé ọlọ́pàá yemẹtu barak ń bàdà ní wednesday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n thursday ọgbọ̀njọ́ ní kété tá a bá ti kírun ìṣá ìtàn títí dago mẹ́wàá alẹ́ látó wá kádìí ẹ̀ ńlẹ̀ ní friday ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá látàṣálẹ́ dàfẹ́ mọ́jú ọdún tuntun twenty twenty two níbi tí ọlọ́run àlá yóò ti máa lo fàdílà sheik amada dikrula jẹ́wọ́sù samani kutuburo bani rọ̀jò àdúrà àlàáfíà ìbùkún ìlọsíwájú tó fi mọ́ ojú rẹ lọ́pọ̀lọpọ̀ lórí ìpínlẹ̀ ọ̀yọ́ orílẹ̀-èdè nàìjíríà àtẹnìkọ̀ọ̀kan wa káfàtà gbogbo ẹni tó bá ń bọ̀ kó mú tẹ́ kírun dání gbogbo wa ni ó gbà ọ́ inṣàlá. ọtún yá wájú òwe bóyá ká jọ bóyá ká jọ wà á ti máa gbọ́ ó ti jáde báyìí ó mi gbogbo àgbáyé tètè. latest release Dr. Yinka Ayefẹ́lẹ́ mọ̀ ẹ́ lọ́tẹ̀ yìí galaga jù àlùjọ inú ẹ̀ apáta pété manifestation làkọ́lé ẹ̀ ó tún gbọ́nà ara yọ Ayefẹ́lẹ́ ó tún yá láwùdà. Òun ò dín ní ènìyàn jáde nínú àbò, àwa máa ń fi hàn àṣírí eléyìí máa rí. Àkàkà tó ní manifestation lẹ́tùgbà. Ó yẹ kọ́ni kọ́ni kọ́ni kọ́ni. Oh yeah, we do, we do, we do. san díẹ̀ orí bàbá. manifestation àkókò olùkọ́ orin ọ̀rọ̀ ọ̀pọ̀tọ́ yóò bá bá àwọn ilẹ̀kẹ̀ ilé àti gbẹ̀ngbẹ̀nẹ̀kẹ̀ àlùjọ. latest record ayéfẹ́lẹ́ wọ́n ti sanwó ẹ̀ sílẹ̀ kó tó jáde àti wàá gbé e jáde báyìí tó ìtọ̀ ẹ̀yọ́ from the studio of aloe production international latest release ayéfẹ́lẹ́ tàpákọ́lé ẹ̀ ní manifestation. iṣẹ́ bàbá iṣẹ́ ni ó kọjá bẹ́ẹ̀ grab your copy now. mo fẹ́ án máa ṣàmì sẹ́ àmì án máa ṣàmì lọ àmì wàá rí pàdé àmì wàrú balẹ̀ ajá balẹ̀. àdọ́pẹ́ bóun ni bólú ilé àrólé mọ́nì àrólé mọ́nì àrólé mọ́nì ah, àrólé owó òkìkí adésínà lè jẹ́ bẹ́ẹ̀. yes ah, ẹ jẹ́ àti Katsina bẹ̀rẹ̀ ìpínlẹ̀ tó jẹ́ ìlú abínibí àti ìpínlẹ̀ abínibí ààrẹ Muhammadu Buhari gómìnà bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀bẹ́ síta o mhm. bẹ́ẹ̀ làwọn èèyàn náà sì sọ bẹ́ẹ̀bẹ́ kú bẹ̀ sí ti gómìnà. ó parí. yes ojú ìwé karùn-ún Vanguard ni a kọ sí. Si ìpinnu àti ète gómìnà Aminu Masari ti ìpínlẹ̀ Katsina láti pọ́ wọn ra nǹkan ìjà fáwọn aráàlú ẹ̀ nípínlẹ̀ rẹ̀ tí ń gbé nípínlẹ̀ rẹ̀ wípé kí wọ́n máa fi dáàbò bo ara wọn lọ́wọ́ ìkọlù ojoojúmọ́ látọ̀dọ̀ àwọn karambà ní ọ̀táàlú tí ò jẹ́ kí ìlú orí mú mí pàápàá èyí tí ń jà wọ́n lógun lápá ìwọ̀ oòrùn àríwá Nàìjíríà north west wọ́n ní ìpinnu rẹ̀ yìí ó ti fa oríṣiríṣi ọ̀rọ̀ ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà táwọn èèyàn fi èrò ọkàn wọn hàn lé lórí fapẹ̀rẹ̀ àwọn ẹgbẹ́ àwọn àgbààgbà láti apá òkè ọya Northern Elders Forum NEF ẹgbẹ́ àwọn èèyàn láti apá gbùngbùn orílẹ̀-èdè yìí Middle Belt Forum MBF àti ẹgbẹ́ ọmọ Yorùbá kan tí a mọ̀ sí ẹgbẹ́ Afẹ́nifẹ́re tó fi mọ́ Ọ̀hánèzè Ndigbo àti Christian Association of Nigeria ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ yìí àtàwọn ẹgbẹ́ mi báwọn báwọn báwọn báwọn báwọn báwọn ni wọ́n ti ṣe àpèjúwe ntí gómìnà sọ̀hún gẹ́gẹ́ bí ntí ń tọ́ka sí ìkùnà orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ẹ̀rí máa jẹ́ mi nso ni ọ̀rọ̀ gómìnà yìí jẹ́ láti fìdí ẹ̀ múlẹ̀ pé ha ètò ìjọba ẹ̀kọ́ ti rọ̀ lórí àrò lórílẹ̀-èdè yìí àti pé ó sì jẹ́ ń tí kò tiẹ̀ wetí gbọ́ kankan very very unfortunate English ìbẹ̀rẹ̀ English ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Katsina gómìnà Masari tí í ṣe ìpínlẹ̀ abínibí ààrẹ Muhammadu Buhari wọ́n ní òun ló lọ rèé sọ fún àwọn oníròyìn iléeṣẹ́ BBC ẹ̀ka haúsá wọn ń bẹ̀ nígbà tí àwọn eléyìí ń bi léèrè ọ̀rọ̀ ní Katsina ibo ni nǹkan dé dúró tó ní ṣé kí mọ́tàn yìí iye ọlọ́pàá ti ń bẹ ní Katsina Katsina odidi ìpínlẹ̀ Katsina wọn ò tó ẹgbẹ̀rún mẹ́ta ah wọ́n láwọn eléyìí ń lanu ó ní ẹ mọ̀ ṣe ha òótọ́ ọ̀rọ̀ lèmi ń bá yín sọ ẹ wá wo gbas gbòs gómìnà ní sọ̀rọ̀ wọn ẹ wá wo gbòs gbas gbogbo ògbà ńbò ni a sá sí àtàlàbò wa bí ibà ṣe pé kínní ni èmi ìbá pé kí n bẹ̀rẹ̀ sí ra nǹkan ìjà fáwọn aráàlú mi kí wọ́n mọ̀ fi dáàbò bo ara wọn kí wọ́n mọ̀ lọ́ọ́ rèé fi orí kọjá bìn ìkọlù ojoojúmọ́ tó sì á fẹ́ di nǹkan míì kalẹ̀ ní orílẹ̀-èdè wa nàìjíríà ó ní aráàlú tó bá ṣe tán ó ṣeé ṣe o kíjọba òun ó ṣàtìlẹ́yìn àti ìrànwọ́ fún bó bá fẹ́ ra nǹkan ọjà kí àlàáfíà ó ṣàtìpadà sí ìpínlẹ̀ katsina at the table doing shots But need talk slow Come over and start up a conversation with just me And trust me, I'll give it a chance Now take my hand, stop it, and the man on the jukebox And then we start to dance And I'm singing like Kàsínà tá à ń sọ èyí tí wọ́n kọ sínú ìròyìn òun náà ní oríṣiríṣi làlúrí fíagan fíagan òun bìlíìsì ti rọ́ọ̀lù pàápàá lẹ́ka ètò ààbò wọn torí àwọn agbèrú ni látẹ̀yìn. mi àkérédòlú gómìnà akérèdọ́lù ti ìpínlẹ̀ ondo ti kìlọ̀ fún àwọn tó jẹ́ kábíyèsí orí adé níbẹ̀ àti ọrùn lẹ̀kẹ̀ wípé kí wọ́n yé máa kọjá ààyè ò pàápàá fífi àwọn èèyàn joyè ní àìtí ẹ̀bìkítà bíi tí wùkọ́ mọ̀ kódà gómìnà rotimi akérèdọ́lù ó tó tẹnumọ́ wípé owó tabua ni ìjọba náà láti fi gbọ́ bùkátà lórí àwọn ẹ̀ṣọ́ ìlú tá mọ̀ sí àmọ̀tẹ́kùn nítorí náà kí wọ́n dá ni o gómìnà Rotimi Akeredolu tó parọ́wà fáwọn kábíyèsí ní ìpínlẹ̀ rẹ̀ mbẹ̀hùn pé kí wọ́n dákun jọ kí wọ́n dasọ̀rọ̀ àmọ̀tẹ́kùn torí pé tẹnitẹni tèkísà ní tààtàn wọ́n ní ète ìjọba tí wọ́n ní láti gbé àmọ̀tẹ́kùn kalẹ̀ ní kí àlàáfíà kó lè bá àjọba kádìkù kó sì lè dé bá àwọn ìwà ọ̀daràn lè tó ń peléke sí níjojúmọ́ yíká ìpínlẹ̀ náà gómìnà Akérédolú ló ń sọ̀rọ̀ náà jáde lákòókò tí wọ́n fún àwọn ọba aláyé méje ní ọ̀pá àṣẹ ní ìpínlẹ̀ ọ̀hún ó ní lórí ètò ààbò ó ní ẹ jẹ́ kí n lo àǹfààní láti tún bẹ̀ yín pé kẹ́ ẹ̀ dákun kẹ́ ẹ̀ dábọ̀ pé owó tabua tí ìjọba ná láti gbé ikọ̀ àmọ̀tẹ́kùn kalẹ̀ ó kárí kọ́mọ so èso rere o pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀ǹtẹ̀ jẹ́ bàbá wa kábíyèsí orí adé gbogbo ó ní láti gbógun tí àwọn tí ń jiyàn gbé àtàwọn tí ń fi ìbọn wá ka ẹni ẹlẹ́ni mọ́nú ilé ó ní pàápàá o lákòókò yìí ńlá nílò ìrànlọ́wọ́ ẹ̀yin orí adé ó ní ẹ bá ní fa àwọn mọ́ra kẹ́ ẹ ṣe gbogbo ntọ́bátọ́ àti ntọ́yẹ láti ṣe ìrànlọ́wọ́ fáwọn ikọ̀ àmọ̀tẹ́kùn akédolú sọ pé pẹ̀lú owó tabua tí wọ́n gbé kalẹ̀ láti fi ṣe ìgbélárugẹ fún ikọ̀ àmọ̀tẹ́kùn yìí ó dájú wípé ìwà ọ̀daràn yóò dínkù ní agbègbè wa ṣé wàá rí ní ìsàlẹ̀ rẹ̀ ẹni tí í ṣe alága lẹ́gbọ̀n asòfin ti ìpínlẹ̀ èkó ọ̀nàrẹ́bù mudasiru ọ̀básá lánàá òde ni o ló kìlọ̀ fáwọn ọlọ́pàá tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó wípé ọwọ́ tọ́ ni fọwọ́ tọ́ wà pé ẹ̀yin náà ẹ jẹ́ kí dùdú yín kó yé lata ọ̀ ó ní ìwà kámọ́ lọ́ni lọ́gbà kámọ́ pakuru mọ́ni dẹ́rù ba àwọn aráàlú ó ní bẹ́ẹ̀ bá fẹ́ kí wọ́n pín ilé ẹ̀yin náà ẹ pẹ́ra yín lé o ọ̀nàbù ọ̀básá ní sọ̀rọ̀ yìí nínú ìjókòó lé lánàá lákòókò tí wọ́n ń bu ọlá fún ẹni tí ṣe ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Hakeem Odùmọ́sù lẹ́yìn tó fẹ́ fẹ̀yìntì ní inú oṣù kínní ọdún tí ń bọ̀ yìí tí wọ́n sì ti fún ní ìgbéga bọ́ sí ipò assistant inspector general of police ọ̀básá ó ṣàlàyé pé odùmọ́sù ó ní lákọ̀ọ́kọ́ náà wọ́n fún un ní ọlá náà nítorí pé ó ṣe iṣẹ́ takuntakun ní ìpínlẹ̀ èkó tó sì yẹ kí irú ẹni bẹ́ẹ̀ kí wọ́n bu ọlá fún ni ó ní àti pé ó mú àdínkù débẹ̀ ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ èkó ẹni tí ṣe alága lẹ́gbọ̀n asòfin ìpínlẹ̀ èkó ó kí akeem odùmọ́sù fún ìkákòyàwó rẹ̀ àti ìgbésẹ̀ akin nígbàkúgbà tí wọ́n bá ti pè é wípé nǹkan ti ń lọ yìí ní ìpínlẹ̀ èkó ṣẹ̀wárí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fọ́nrán kan tí wọ́n jù síta ní ìlú àbújá èyí ò ti ṣe olú ilẹ̀ wa wípé àwọn ọlọ́pàá kan lọ́ni lọ́wọ́ gbà lẹ́yìn ìgboro ayé ń bẹ̀ wọ́n ti jókòó báyìí láti máa ṣe ìwádìí irú sẹ̀ríà wo ló kí wọ́n dá fún àwọn èèyàn tó kọjá níbẹ̀ ẹ fẹ́ sọ pé ọ̀rọ̀ ọlọ́pàá tó tó ẹ lọ sínú òwe ìròyìn Nigerian Tribune ẹ ka yòókù ń bẹ. tọ ìròyìn tí akọ́fà kò rí ẹ̀ wọlé ńgbà àkọ́kọ́ bẹ̀rẹ̀ sí fún yín fara tí ó ní má jẹ eyín rẹ ọyọ o eyín eh? lè jẹ tọkì o. tọ jẹ n ja mi ló lẹ bẹẹ bó bá ṣe é sọ má jẹ fi ìbò pé àmì ló lè. mr kilokina. irọ́ gan kò yí ọ sí. mr bíọ̀sì. pété mọ́ mọ́gìrà rẹ jẹ. all right. mi sábẹ̀rẹ̀ rẹ̀ o sì ti pa àbòsí ní jẹ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni àbòsí ní ọjọ́. ẹyin ní ọjọ́. ńlọjọ. ok lójú ìwé kejì punch lórí ta ń lepo ta ni ò lepo Niger Delta ló lépo ní àbí Nàìjíríà ẹgbẹ́ Arewa Consultative Forum ti fi ẹ̀yìn pọ́n olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wọ́n ní àwọn faramọ́ tí bàbá òun sọ bàbá is right Pandev àtàwọn ẹgbẹ́ míì wọ́n fọn mú wọ́n ní ìwé òfin Nàìjíríà lọ dáadáa tí ó dàdákùdá sílẹ̀ bí ìbá ṣe jìbìtì tí wọ́n fi há lọ́tún lọ́sì ṣe bó ṣe ààyè orí nù ìròyìn rèé o ní ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ẹgbẹ́ kan láti apá òkè ọya pàápàá ẹgbẹ́ tí máa ń sábà gbẹnusọ fáwọn ẹgbẹ́ yòókù Arewa Consultative Forum wọ́n láyé àwọn ò faramọ́ ọ̀rọ̀ kan eléyìí tí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti ẹ̀yà ìjọ ìjọ National Congress àtàwọn civil rights groups míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n sọ tí wọ́n pé ẹkùn Niger Delta ló lépo ẹkùn Niger Delta ládìẹ tí ń yẹ́yin tí wọn ò jẹ́ kó wọn tọ́lá ń bẹ̀ tí wọ́n fi ń kó tà lójoojúmọ́ ayé wọ́n ní arẹwà <laughs> ni ẹ gbé ojú kò ń bí eléyìí o ayé ti kú ò níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹni tó gbẹnusọ fún arẹwà consultative forum Emmanuel Yahweh tó yàgbàdo ọ̀rọ̀ yìí sígboro ayé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú ìwé ìròyìn Punch lánàá ọjọ́rú Wednesday ni ó pé ló kọ arẹwà àwọn fi ara mọ́ ọ̀rọ̀ tí ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí Olúṣẹ́gun Ọbásanjọ́ sọ tó sọ pé ọyẹ kúrúdú ọyẹ tí í ṣe epo rọ̀bì ilẹ̀ yìí ti ń wá láti Niger Delta OBJ ní Nàìjíríà lónìí kì í ṣe pé ẹkùn Niger Delta lónìí Nàìjíríà lónìí ẹ̀ ń sì lẹ́rú lọ́lẹ́rù wọ́n ní tí bàbá OBJ ti ọ̀sọ̀nù ha nígbàtí Pandef àtàwọn ẹgbẹ́ míì báwọn tí wọ́n gbọ́ ńṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fèsì pé kò yẹ kírú ọ̀rọ̀ yìí ó jáde o kí lẹ sọ yìí sí àmọ́ ṣáájú ní bàbá tó jẹ́ ìkànkù ògbó abánigbèjà ní ẹkùn Niger Delta pàápàá lẹ́yà ìjọ Chief Edwin, Edwin Clark ńgbà tí ó fèsì wọ́n ní ṣe ni ó kò láálí lójú páálí fún ààrẹ tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ lórí ibi táwọn faramọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún pé epo Niger Delta Nàìjíríà ló ah wọ́n ní ṣe ni baba Edwin Clark bá OBJ wá ṣàìsí wọn o ṣẹ̀sì mọ́ ẹ wò ó níbi ìpàdé alálàáfíà àtètò ààbò kan eléyìí tó wáyé tí àjọ àgbáyé kan tí wọ́n pè ní Global Peace Foundation and Vision Africa tí wọ́n gbé kalẹ̀ ní ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn tí wọ́n ṣètò tí wọ́n sì pe baba OBJ sí àtàwọn ìkànnlú míì ní bàbá ti sọ̀rọ̀ ṣe rí ẹni tí ṣe akọ̀wé gbogbogbò fún àjọ tí à ń sọ yìí ìbípàmọ́wé wódù nígbà tí ọmọ sọ̀rọ̀ ó ní ha ọ̀rọ̀ tí wọ́n sọ yìí kì í sọ̀rọ̀ o àṣé ọ̀rọ̀ ni bó lè yín ó ṣe pé ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán kọ́ máa gbé oko ajínasẹ̀ ní jẹun ajígbọ́n ni yìí kẹ́ ẹkùnrẹ́jà delta ní pọn po ní gbọ́n po fún nàìjíríà gbogbo àwọn èrè tó sì ẹ̀kọ́ ọmọ jáde látòrí ẹ̀ wọ́n fi ń dùn wọ́n wọ́n tún fi ń nù wọ́n bẹ̀ kí wá ni àwa ń sọ àwọn kan wá tún ń sọ wípé nàìjíríà ló lè po rọ̀bì kò yẹ ó rí bẹ́ẹ̀ o bàbá edwin clark lọ́kọ́ kọ episteli bàbá obj kan tún fi episteli dá episteli padà ni nínú open letter eh, lẹ́tà gbangba eléyìí tí ààrẹ tẹ́lẹ̀ ẹ̀ kọ ní ọjọ́ kejìléní ogún oṣù kejìlá december twenty second wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé lóníranran wọ́n fi tako oríṣiríṣi tí àwọn èèyàn ń sọ tako ń táwọn ti kọ́kọ́ sọ ṣe ẹ̀sìn mọ̀ pé bàbá Edwin Clark ló kọ́kọ́ kọ epistele bí wọ́n ti kọ́ sínú bí wọ́n ní tí bàbá sọ ni pé bàbá Edwin Clark ni a OBJ a mọ̀ pé òwúlẹ̀ nífẹ̀ẹ́ ẹkùn Niger Delta a mọ̀ pé o kórìíra ẹ̀yà àjọ àti gbogbo bí epo ti ń di pípọn fún Nàìjíríà ọ̀ fẹ́ràn wa láti gba tipẹ́tipẹ́ náà fún ìdí èyí àwa gan àwa mọ̀ wípé ìwọ ọmọ páwa mọ̀ pọ̀ fẹ́ràn wa á sì mọ̀ ìròyìn yẹn ọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ isa ń kira lọ mò ń ka lọ ń kira lọ mò ń ka lọ ń kira lọ mo ní ẹjẹ́ fi yòókù lẹ̀ fún yín kẹ́ mọ̀ pé ẹ̀rọ wọ̀ mi o. alright káàbọ̀ thank you. ìròyìn kan rèé etí òun náà fẹ̀jú tuntun nínú ìwé ìròyìn ti Nigerian Tribune mo sì nígbàgbọ́ pé gbogbo ìwé ìròyìn iná ló gbé nípa Major Mustapha. Mm ẹni tí í ṣe olórí ẹ̀ṣọ́ fún ààrẹ ológun tẹ́lẹ̀ rí ọ̀gágun àgbà Sani Abacha Major Hamza Al-Mustapha ó tún ti sọ kútùgbẹ̀ ọ̀rọ̀ sí ìta báyìí o ó ní àwọn èèyàn tí wọ́n nífọ̀n lè e kánná tí wọ́n sì ní owó tabua lọ́wọ́ àwọn níbẹ̀ nídìí ìwà ọ̀daràn lórílẹ̀‐èdè Nàìjíríà kódà àwọn gangan náà ni agbára wọn gbé láti kó àwọn nǹkan ìjà ogun wọlé àtàwọn oògùn bú táwọn èèyàn tí wọ́n rán níṣẹ́ èṣù tí wọ́n ń lò ó sọ̀rọ̀ ìjáde lákòókò èyí tí wọ́n fi ọ̀rọ̀ wà lẹ́nu wò lórí Voice of America VOA ní èdè Haúsá lánàá òde yìí ni o àmúṣọfà ó sọ wípé yọ gba ìfọsọ́pọ̀ gbogbo aráàlú pé tá a bá fẹ́ gbógun ti àwọn èèyàn wọ̀nyí ká lè bá ja ogun náà lájàyè Mustapha wòye wípé àwọn èèyàn ti ń bẹ ní ìdí àkóso ìjọba lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní wọn ò ní bẹ́sùbẹ̀gbà ni o wọ́n ń láti gbéná wojú ẹkùn àwọn èèyàn kan láwùjọ kí wọ́n tó lè ṣe àṣeyọrí láti jẹ́ kí ètò ààbò kó fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tó ń sọ̀rọ̀ ó ní àkókò ti tó báyìí fún gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ orílẹ̀‐èdè wa nàìjíríà <clears throat> pàápàá ẹni tó bá nífẹ̀ẹ́ orílẹ̀‐èdè ilẹ̀ adúláwọ̀ láti dèdè ká kó ipa tó yanjú láti rí dájú wípé agbógun tí àwọn èèyàn ti ń gbógun tì wáyé ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí owó wọn ni wọ́n ń lò láti dá wàhálà sílẹ̀ láti dààmú àráyé nígbà tí ó mọ̀ sọ ó níbi tí owó wọn tó pọ̀ dé ó ní gbogbo wọn pátápátá wọ́n dára wọn mọ́ o ní ilẹ̀ adúláwọ̀ ó ní pàápàá orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n pọ̀jù sí níbi tó jẹ́ pé owó yìí tí wọ́n ní kò jẹ́ kí wọ́n sinmi ìgbà tí wọ́n mọ ibi tí wọ́n nà sí àmúṣàfà sọ̀rọ̀ ilẹ̀kùn o ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí níbi tí agbára wọn pọ̀ dé ó ní wọ́n láǹfààní láti gbọ́n epo orílẹ̀-èdè nàìjíríà láti lọ rèé tún jọ ní orílẹ̀-èdè òkèrè kí wọ́n sì tún kó wọ orílẹ̀-èdè nàìjíríà pàápàá àwọn nǹkan míì tó jẹ́ àlùmọ́ọ́nì lẹ̀ onílọ́fẹ̀ẹ́ lófò ni wọ́n ń gbọ́n jáde lórílẹ̀-èdè nàìjíríà tí sì ń di ọ̀rọ̀ fún wọn àmọ́ ọ̀rọ̀ tí wọ́n wọ́n fi ń dààmú aráyé ni ẹni tí ṣe olórí ẹ̀sọ́ tẹ́lẹ̀ sí Sani Abacha Mustapha ó ní àwọn péréte tẹ́ ń wò ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n tó jẹ́ pé àjọṣepọ̀ tí wọ́n ní pẹ̀lú àwọn orílẹ̀-èdè ibòmíì bí ìgbà tó jẹ́ pé unstoppable ni wọ́n wà tẹ́nìkan ò lè dá wọn mú ni àmọ́ ẹni téèyàn bá lè mú ọlọ́run lè mú wọn ní pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ tí ìjọba tó bá ṣe pẹ̀lú aráàlú wọn ní àṣírí wọn kò ní pẹ́ láti mọ̀ tú o ó ní wọ́n ṣe tán láti gbógun ti ìjọba àmọ́ táràlú bá dìde pẹ̀lú ìrànlọ́wọ́ sí ìjọba ó ní òfúùtù fẹ́tẹ̀ ní gbogbo akitiyan tí bá ń ṣe náà ni yọmọ já sí ó sọ wípé wọ́n ní agbára gidi gan láti dojú ìjà kọ ìjọba kíjọba ní orílẹ̀-èdè kórílẹ̀-èdè nílẹ̀ adúláwọ̀ pàápàá orílẹ̀-èdè nàìjíríà níbi tí wọ́n pọ̀ sí ó sọ ọ́ wípé tá a bá fẹ́ wá bá wọn jà yọ gbọ̀ngbọ́n a sì ní sùúrù pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ilẹ̀kùn fún ìròyìn al ẹnìkan tí í ṣe agbẹjọ́rò olóyè Sunday igboho òun ló ti ṣàlàyé pé ọ̀rọ̀ tí wọ́n ń gbé kí pé wọ́n fẹ́ gbẹ̀mí Sunday igboho láhàámọ́ tó wà ó ní irọ́ funfun gbòó àṣà tí ò ní kánú òun náà ni ọ̀rọ̀ ọ̀hún ẹ jẹ́ n sáré yọjú wò fẹ́rẹ́fẹ́ lójú ìwé kẹwàá Vanguard tí wọ́n fi ìròyìn ha ẹni tó jẹ́ agbẹjọ́rò kan fún ògúnnágbòǹgbò abèrèfẹ́tọ̀ ilẹ̀ yorùbá sunday adéyẹmọ tí gbogbo ayé ń pè ní sunday ìgbòho yomi aliyu san ló ti sọ pé gbogbo ọ̀rọ̀ bí irọ́ tí ń káàkiri ìkànnì ayélujára tí wọ́n sọ pé ète ń lọ lọ́wọ́ láti dẹ́mi olóyè ìgbòho légbodò ní orílẹ̀-èdè olómìnira ti benin ó ní irọ́ ni àti pé àgbọ̀ ọ̀gbọ́ sọ ọgbọ́ yìí sọ yìí wọ́n ní wípé tàbí ṣùgbọ́n ọ̀rọ̀ lásán láàsán ni ó wá kìlọ̀ fún gbogbo àwọn èèyàn tí ń gbé ìgbékúgbé ìròyìn káàkiri pé kí wọ́n ṣọ́ra o kí wọ́n ṣọ́ra torí pé kí wọ́n má fi ti hàn kóbá àti tètè gba òmìnira olóyè Sunday Ìgbòho nínú àhámọ́ eléyìí tí wọ́n fi sí kódà lọ́ọ̀yà tá à ń sọ yìí Aliyu ló bá oníròyìn Vanguard sọ̀rọ̀ tó ní ẹ wo ńgbà àwọn eléyìí ń bi pé a mọ̀ gbọ́ pé wọ́n ní wọ́n ń dètì àti dẹ́mi Ìgbòho légbodò mọ́nú gbàgà ó ní à èmi ò gbọ́ ń pa eléyìí o èmi ò sì mọ̀ ń pa eléyìí o mo sì mọ̀ wípé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ojoojúmọ́ ni mò ń bá ìyàwó rẹ̀ sọ̀rọ̀ àmọ́ àwa ò rí gbogbo wọn ó gbẹ̀mí ẹ̀wọ̀n ọ̀gbẹ̀mí ààrí gbọ́ irọ́ sì ni àwọn èèyàn tó sàfẹ́ fi kínní ni wọ́n fẹ́ fi dàdákúdá sílẹ̀ níkànnì ayélujára ní ká bá sọ̀rọ̀ kí wọ́n sọ ara wọn ìròyìn ẹ̀ ń bẹ lójú ìwé ìkẹwàá ìwé ìròyìn ti Ah, Vanguard a lọ sí ojú ọjà àbọ̀bọ̀ bá a bá padà dé èkó àkété èkó fọ̀ ṣòwò ni mo ti fẹ́ mú ròyìn èmi ti lo èkó lẹ́ẹ̀kan èmi ò tẹ̀sẹ̀ lo èkó tẹ èmi ṣẹ̀ṣẹ̀ mẹ́kó ni. ọ̀hún àhọ́ mẹ́yọ. àà mo ah. fẹ́ mẹ́yọ báyìí. Ah, wọ́n ní ẹ dákun o ẹ bá wa kìlọ̀ fún ẹ mú sí olú ọmọ kọ́mọ̀jọba o torí wọ́n ti ń kéde yọ ọ̀jọba o yọ jọba. àìjọba ah, kọ́ ah, o àìjọba kọ́ eh, eh. ẹ̀mùsí fẹ́ jọba ẹ̀já kalọ̀. ajá balẹ̀ ajá balẹ̀. Ah, Rubicon the movie. <laughs> gbogbo ẹ̀yin fans olólùfẹ́. dókítà Báyọ̀ Fálékè Báyọ̀ ó dúpẹ́ lọ́wọ́ yín o. pípẹ́ tuyaya jáde wá wo sinimá olókìkí ni. tó gbé jáde tó gbé àkọlé ẹ̀ ní. Rubicon agbẹdẹmẹjì. sinimá tó mi gbogbo Nàìjíríà ti ti ti lọ wá. ibi méjèèjì tá a ti ṣàfihàn rẹ̀ ní kérésì. ilé kún fàfà. tọkùnrin tóbìnrin ló ń bọ̀ ṣùgbà fún sí ọpọlọ gbogbo àwọn tó kópa nínú ẹ̀. ìdáhùn sí bẹ́ẹ̀rẹ̀ yìí tẹ̀ra yẹ wá wò ńgbà kérésì. tẹ́kùn gbẹ láti wo sinimá yẹn Rubicon agbẹdẹmẹjì. HFM sinima ni challenge àti KS sinima tún tagadi Ìbàdàn ló ti máa wáyé ní Sunday àkọ́kọ́ lọ́dún tuntun ọjọ́ kejì ọdún Sunday tó ń bọ̀ yìí nìkan ni o. Aago méjìlá mẹ́ta àti mẹ́fà rọ̀lẹ́ one thousand five hundred naira péré lówó ìwọlé. Ẹ mọ̀ pa àwọn gbajúgbajà ìràwọ̀ tó kó panu ẹ̀ pàdé lẹ́nu ọ̀nà àbáwọlé. Lọ́jọ́ yẹn tí wọ́n máa ń kíyìn káàbọ̀. Ayọ̀ falẹ̀ ké Bayọ̀ o ló ní ẹ̀fọ́jú lọ jẹ́ ayọ̀ lọ́dún tuntun. Sinima tuntun Rubicon agbèdémèjì ní kẹwàá wò kọjá bẹ́ẹ̀. babandekale twenty twenty two power net explosion tá a pe àkọlé rẹ̀ ní ìyanu àrídájú amazing proof mark oríkejì ẹsẹ̀ kejìlá ètò ọlọ́dọọdún ní ní gbogbo ọjọ́ kìíní oṣù kìíní níbi tí olúwa ti máa lu àwọn èèyàn jẹ̀rẹ̀ lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan reverend dr timothy oyewole oyekule olùgbàlejò prophet julius ayọ̀túndé prophet joseph akilolu akíade àti àwọn olórin ẹ̀mí tí wọ́n mọ̀ fi orin fa ọwọ́ lọ́hùn sọ̀kalẹ̀ àwọn bíi evangelist kẹ́mi riobo evangelist káyọ̀dé ìṣòro ayé mi gúúsì lanko àyà àti ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ̀mí tó máa wáyé ní dayland event and conference center barras bus stop ẹlẹ́yẹlé sango road ìbàdàn ọjọ́ state aago mẹ́fà ìrọ̀lẹ́ tí aago mẹ́fà àárọ̀ ni ètò yìí máa wáyé wá kájọ képe papọ̀. wá dá mi lóhùn ayọ̀ káyé lè mọ̀ pé mo níyọ̀ makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. ká ní ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì air conditioner wọ́sí masínì àti gbogbo èlò létí ń lò náà pátá ìbàlọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́mù àti laptop bọ́ọ̀sì sí ìrajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa ṣàyókù díẹ̀díẹ̀díẹ̀ ìwọ náà kà sí top success ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹsẹ́ni cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kàn sí topsources.ng. bàbá ìwà aláwòye dé. àìsàn àtàrùn tó ń ṣe kọ́ńtàdì gbọ́lágun ara ẹ wá bíbà pẹ̀lú ewé àtẹ̀gùn ilé bàbá wa ọ̀nà àbáyọ dé. borí bá ti kún alábẹ́níká wa lọ. lódò bá ti kún àgbàlagbà ọmọ wẹ̀ lọ́rọ́ kan. gbogbo ẹ̀dá tó mí kalẹ̀ hẹ̀. lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ogun tó fẹ́jú tó tó mọ́ wọn. ẹ mọ́kàn balẹ̀ ọ̀nà àbáyọ dé. àbábọ́lárin wa aláwòye lónìí bẹ́ẹ̀rù bá kọ òkè tó kọlẹ̀. ó tún níbi kan àgbẹ̀ sí o. ìwọ náà mọ fọwọ́ rẹ jábára. bàbá wa aláwòye ti wà nílùú ìbàdàn ní àjàó bọ́sítọ̀ ní express ọ̀nà jọ ládùúgbò jákan ẹ sì lè pè w wọ́n sórí nọ́mbà yìí o oh eight o oh eighty six twenty three twenty five ninety four àti o oh eight one twenty two fifty two thirty seven seventy nine. bàbá bọ́lárẹ̀wá aláwòye ló ní ẹ tújú ká ayọ̀ ló kàn ó. a ti ṣí o ilé ìtura ńlá yẹn ní Ìbàdàn ṣàǹdẹ̀ hotel and suites tuntun létí rẹwà jù. gbangba ìkọ́lábàdì ààrẹ ìbàdàn ló ń gún wá sí o. ó kálẹ̀ ká. ìròyìn òtún kẹ́ débẹ̀ kẹ́ rí àràgbá yamuyamu ilé ìtura damde hotel and suites tó gbó wá sí gbangba ìkọ́lábà agọ́dí GRA ìbàdàn ó sẹ̀kẹ̀ mẹ́ndẹ̀ dúró gbangba gidigba. paradísì orí ilẹ̀ nílò tó fáwọn tó ń fẹ́bi tó fọkàn balẹ̀ láti sinmi ayọ̀ ìtura ìlèdíyelé ààyè gbọ́kùsí ká pàkí wá security jẹ̀wọ́n lógún jù twenty four hour power supply ni gbogbo yàrá wọn fúnni condition tónítóní ni gẹ́nẹ́gẹ́ ni gbogbo àyíká wọn wọ́n tún swimming pool tá a ti lè lúwẹ̀ àwọn òṣìṣẹ́ wọn jáfáfá ẹ bèrè oúnjẹ tẹ́ ẹ fẹ́ local food ni tàbí tòkè òkun continental ó mímu gbogbo ló ń tutù yìn níbà bẹ́ẹ̀ lọ yẹn tó ń kúrìrì ní hall gbọ̀ngàn ńlá fáwọn tó ń ṣayẹyẹ ẹ wo ẹ wọlé kalẹ̀ sílé ìtura damje hotel and suites tó wà ń kọ́ lába agodi gro ìbàdàn kẹ́ ẹ gbà pé nǹkan ju nǹkan lọ ẹ tún lè pe nọ́mbà yìí zero nine zero one three two nine four two six three Dam damje hotel and suites hospitality redefined check it out ẹ wá ẹ jẹ́ kẹ́ kọrin tuntun sí olúwa nítorí tí ó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ìròyìn ayọ̀ fún gbogbo èèyàn nípínlẹ̀ ọ̀yọ́ àti agbègbè rẹ̀ ọdún tuntun ní kàlẹ̀kùn gbọ̀ngbọ̀n yìí ẹni tó bá sì mọ̀nà ńlọ yẹ ká tẹ̀lé o ẹ̀yà àti yáyá jáde kájọ darapọ̀ mọ́ ikọ̀ àti ìríjú olúwa wòlíì àgbà jíẹ̀fà dẹ́síbẹ̀rù lọ́jọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ìyún oṣù tá a wà nù rẹ̀ yìí thirty first of December ní ìjọ ìgbàgbọ́ àti ìyanu ti àgbáyé Faith and Miracle International Church ní koríta alálùbọ́sà àyágànkù Ìbàdàn níbi tí ìránṣẹ́ Ọlọ́run alàyè tí ó ti máa ń léwájú àwọn onípòjìpò èèyàn tí a fẹ́ tayọ lọ́dún 2022 láti rékọjá sínú ọdún tuntun pẹ̀lú ọwọ́ agbára àti ìfàmì òróró yàn eléyìí tó tayọ aago mẹ́jọ alẹ́ ìnìsí ó bẹ̀rẹ̀ ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ àti ìbùkún ọdún tuntun ìní ọlọ́run ó tún ti ọwọ́ ìránṣẹ́ rẹ̀ pín fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn ọdún tuntun bó bá jẹ́ èmi àti ilé èmi ni ìfàmì òróró yàn tó yàtọ̀ ńlá tẹ̀lé wọnú ọdún tuntun wòlíì àgbàjì ẹ̀fọ́dé tó ènìyàn ọmọ gba gbogbo èèyàn lálejò lórí òkè síónì yára tètè máa bọ̀ wàá wo jésù oníṣẹ́ ìyanu. appreciation mo dúpẹ́. ẹni tá a ṣe lórí ẹgbẹ́fà tí yóò dúpẹ́ ó bẹ́ gidi lórí ẹgbẹ́jẹ ni àwa kọ̀ láti ya bara mòore jẹ láṣẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ní bara wa ní fresh one oh five point nine fm fún bẹ́ẹ̀ ṣe ń ṣùgbọ́n àwa láti bẹ̀rẹ̀ ọdún dàkókò yìí ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ iná ò ní tanwó yín iṣẹ́ yẹn túbọ̀ máa gbèrú design bricks rally academy golden fabrics fortunate bread top sources life plus safe border academy suits evolution plus precious cornerstone espn health concern educ consult kids home gsm market blessed water online dynamics extra large farms unique fabrics abelincon total grace oil and gas ibùdó jésù gbọ̀rọ̀mẹ́rò rock of ages Fly, ìkejì arakeji aragon ajẹbi tradomedical olekoko living proof bakery Food Co, taufik flavour solar telecoms Dila global danger alert twac tenitop oyo state internal revenue ds academy the apostolic nigeria cac in general christ revelation ministry moise fashion sweet estate swim ministry christian training center center lórúkọ ìgbìmọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ fresh fm là ń fẹ̀mí ìmúre hàn tá a sì tún kì í ọdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé àjò láṣẹ pẹ́ àmì. ọdún yìí a sàn wá sí ẹni aṣelóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ irú ẹni bẹ́ẹ̀ bẹ́gidí náà ni àwa kì í ṣe abáramóore jẹ nílé iṣẹ́ adé adéwùmí Nigeria Enterprises ojúlówó alágbàtà fúlà fag cement Dangote cement àti bua cement àdúpẹ́lẹ́ gbogbo ẹ̀yin oníbàárà wa àtẹ̀yẹ́tẹ̀ ti bá a dòkàn nínú ọdún twenty twenty one àti ọ̀pọ̀ ọdún tá a ti lò sẹ́yìn pé ẹ ṣé o à ń kí ikú ọdún kérésìmesì àtọ́dún tuntun twenty twenty two ilé tẹ̀ ti fi cement tẹ́ra lọ́dọ̀ wa kọ́ kò ní wó èyí tẹ̀ ń ṣe lọ́wọ́ yóò parí nírọ̀rùn bẹ́ẹ̀ bá ti wá nílò cement ẹ kàn sí àwọn ẹ̀ka wa adé adéwùmí Nigeria enterprises kìlómítà thirty eight ọ̀yọ́ ìbàdàn new express road oníkoro mọ́níyà ìbàdàn alugangan area arúlógún road igbó olóyin ìbàdàn tàbí ẹ̀ka wa tó wà ní fonda bus stop mọ́níyà road ìbàdàn bákan náà lẹ lè kàn sí wa nítòsí ajibade primary school ìṣẹ́yìn road ajibade ìbàdàn àti ẹ̀ka wa tó wà nítòsí community secondary school ìṣẹ́yìn road àgbẹ̀dọ̀ ìbàdàn àdé àdéwòmí nigeria enterprises ló sọ pé ọdún tuntun tó ń bọ̀ yóò tura. èmi ti gbé ojú mi sórí oge wọn ni olùgbàlà ṣàánú fún mi. ìmọ̀ ìyá ojú olúwa la àwọn abọ́dún bá fẹ́ parí o. láì fi kiri sáròyé ṣe lọ́dún tuntun ní prophet samuel situ àbórí òkè ànàdí àmọ̀ ṣẹ́gẹ́rẹ́ ẹgbẹ́dẹ́ ń bàdàn. ṣé ìpolí ìpòjì gbogbo ènìyàn síbi àdúrà ìṣòro ọlọ́gbẹ́rẹ́ ọlọ́jọ́ mẹ́ta. dákòrí rẹ̀ jẹ́ àkókò ìgbésókè orí dáfídì twenty seven point six àpọ̀rẹ́ sọlọ́run àtẹ́kọ́dẹ̀ mi lóluwọ́ ló ń bẹ̀. bí Pastor peter ọlọ́ọ̀lúwa pásítọ̀ lásùkàmí fatoki Pastor gbẹ̀ngà lady evangelist elizabeth ẹ̀yinjú olódùmarè evangelist ayọ̀ sọ́sẹ̀sì pẹ̀lú prophetic choir orí òkè wednesday twenty nine oṣù yìí àdúrà lágbára yóò bẹ̀rẹ̀ kó tó wá parí n kíláàsì papọ̀ mọ́ ìsọ̀rù crossover bọ́ sínú ọdún twenty twenty two bẹ́ẹ̀ látọjọ́ kìíní dọjọ́ kẹta oṣù kìíní ọdún tuntun làdúrà lágbà yìí pọ̀ marathon ó tún bẹ̀rẹ̀ lọ́gàn nítorí náà àdúrà nìkan ayé nílò láti bí kíbi ìlú Ìbàdàn ìwọ òrùn ní kẹtí wọkọ ẹgbẹ́ dẹ̀ My dear, bá mi gbé e náà gbé kiri wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá mi gbé. àṣé ah, wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó dẹ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ tán ni tọkọtìyàwó kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má mà dá lóhùn ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé wà á ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bake ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state Email wọn freshbite two four seven at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí oh nine oh two nine four four six oh. O O 007. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day. Rocky! owó ènìyàn ọdún twenty twenty one tó ti ń kẹ́rù ẹ̀ ṣé kò wá yẹ kó o gba gbogbo eré àti ìbùkún tó wà nínú ẹ̀ kó o tún gba kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ìyanu ọdún titun torí ẹ̀ ní gospel promotion outreach ṣe ń pè gbogbo ènìyàn tó mọ̀ pé oòrùn tó kù nínú ọdún sì tún aṣọ ọgbẹ́ sí ìpàdé àdúrà marathon òpin ọdún sí ìbẹ̀rẹ̀ ọdún titun. ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá sí ọjọ́ kẹwàá oṣù kínní ọdún tuntun. tọ̀sán tòru ni o pẹ̀lú àkòrí ìrántí àtọ̀run wa. ìpàdé àdúrà eléyìí ò tún lé kéńkà lórí òkè bàbá àbí ẹ̀dẹ. aláṣọ ẹgbẹ́dọ̀rẹ́ local government lójú ọ̀nà ìbàdàn ìwó òṣogbo ní koríta ìwòye ẹ̀dẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun o gbọ́dọ̀ gbẹ̀yìn torí pé. àṣìwé ìrántí kan mẹ́rin bọ́sẹ̀tì àti mọ́dékàì ìwọ olùkọ́ tọ́lọ́run fẹ́ sí ìwé ìrántí kan. ọlọ́run májẹ̀mú nineteen forty four lórókè bàbá àbíyẹ̀ dẹ́ni kí n sọ fún ọ pé ìwọ gangan lẹ̀ rí kàn tó o bá gbàgbọ́ tó o sì wá. nígbà tí wòlíì ta fi ránṣẹ́ ìran wa yìí wòlíì Fúnṣọ́ from twenty seventh of December twenty twenty one to of January twenty ajá balẹ̀ ajá balẹ̀. ẹ ṣeun sà. adúpẹ́ sà. ọ̀rọ̀ ìmọ̀yọ̀sọ́lá tí mò ń sọ. mo lóun tún ti ṣe tiẹ̀ báyìí kò lè ṣe tán. kì í ṣègbà téèyàn bá ní owó tabua lọ́wọ́ lóòótọ́ máa ṣàánú. lóòótọ́ máa hmm. dá tiẹ̀ síta àwùjọ. yes ọmọ akin akin ọmọ ni ìmọ̀yọ̀sọ́lá adétòrò. bẹ́ẹ̀ni so ọ wà rí pé òun ti ṣe tiẹ̀ báwọn hmm. ẹnìkan ní ẹnìkan ní àmọ́ ó pọ̀ ẹyọ kan ló fi lè hmm. ṣàánú fún un mo ní ah. à ìwọ náà ìwọ náà lọ ṣe tún lọ ṣe mí lọ ṣe fọ́mọ aláìníyà lọ ṣe fọ́mọ aláìníyà hmm. bí ìwọ bá ṣe òun ti ṣe tiẹ̀ báyìí èmi ṣe abọ́ládé ṣe eob ṣe ìlú mọ̀ká gbogbo wa ń ṣe wá gbà wá tá a tiẹ̀ ń bẹ lọ́hùn pírẹsẹ́ńtà gbé wa sẹ́gbẹ́ kan àwọn tó lówó gangan níbi owó èrò gbósí tá a sì mọ̀ pé ẹ ní ẹ̀yin ẹ ṣe lọ́tún èmi ò mọ tí wọ́n máa sá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí owó yìí ń bẹ lọ́wọ́ wọn kí ni máa bá wọn lẹ́rù náà ṣé wọ́n mọ̀ bá mọ̀ pé wọ́n lówó ni táwọn èèyàn sì mọ̀ pé ẹ lówó yìí lọ́wọ́. o oh, get it right ah, o oh, get it wrong olówó lolówó ń dánwó fún ah. olówó lolówó náwó fún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tọ́ ọ bá gbọ́ pé olówó kan fẹ́ẹ́ ṣènáwó màálù ọmọ pé màálù ránṣẹ́ ni àti gift ah, jí wa eh, gan. chief ẹ gbọ́ no no no ẹ ti get venue ẹ fi venue yẹn sílẹ̀ ok màá màá get ayéfẹ́lẹ́ fún yín. tálẹ̀ fẹ́ pè ayéfẹ́lẹ́. no màá get ayéfẹ́lẹ́ fún yín. Ah, màá pè ó wà lórí fóònù ẹ jẹ́ kí n béèrè bóyá date. ó náà ló ń ṣeré fún wa ló máa ń eh. ṣeré fún wa. no ẹ má wọrí nípa owó ẹ o. màá get ẹ fún yín. so olówó ṣe ìwọ ńgbà ò ṣe kinní fọmọ ń jò ní eh. orí ìyànbọ pa ayéfẹ́lẹ́ ah, eh, ọlọ́run ṣàdúró tì mí. àwọn <laughs> àwọn díje làkàsọ́rọ̀ ah, òjé àlọ́ ọlọ́run ṣàdúró tì mí òjé gan-an ọlọ́run ṣàdúró tì mí. <laughs> aráàánú gbà. aráàánú gbà aráàánú gbà. o ìmọ̀síyọ̀sọ́lá akíọkíọ. ọwẹ́dàn. Oh, wo wẹ́dàn rẹ ọlọ́run ó sì mọ bá ń ṣe dáadáa fún ọ àpapọ̀ alákòókò tí ọdún bá ń lọ báyìí bẹ́ẹ̀ni ó yẹ kí òun kàkùn náà ká wo ẹnìkan ṣe láàánú ẹni tí ò rò ti tẹ́lẹ̀ tí ò ti ẹ̀ rò tí ọmọ bóun ó ṣe sọdún àtọmọ ẹ lọ surprise ẹ. lọ surprise ẹ náà ah, ah. lọ́jọ́ lójú ó wá sọ nǹkan kan ó ní widows quarters ah, orí ẹ ò ní burú ah, ọpọlọ ẹ ò ní dọ̀tí nínú ayé o kí olówó kan tiẹ̀ ronú kí wọ́n gbé widows quarters àwọn opó tí wọn ò rí bí báwọ̀ tí wọn ò rí légbé tí. ẹlòmíín bẹ tó pé lẹ́yìn ìgbà tọkọ ẹ ti kú ni wọ́n ti dà wọ́n nù ah, ẹ lọ fọ́n lé wọn mọ́ gbé bẹ́ẹ̀. ẹ kọ́ widows eh? quarters o mo ti bínú jáde kó. <laughs> empowerment kan nù. <laughs> jáde kó ẹbí olùsì wọ́n mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà babájídé sanwó-olú tí ń sanwó èkó pé kí wọ́n mọ̀ dákun báwọn rawọ́ ẹ̀bẹ̀ sí alága ẹgbẹ́ ọlọ́kọ̀ nurtw up national èkó musiliu akinsanya tí gbogbo ayé ń pè ní mc olú ọmọ mc pé kọ́mọ̀ dákun kọ́mọ̀ di ọba òṣòdì kọ́mọ̀ jẹ ọba òṣòdì kọ́mọ̀ di kábíyèsí òṣòdì torí pé kọ̀lẹ́tọ̀ ẹni ìfà òṣìtọ́ sí nípínlẹ̀ àràmù olórí ẹbí olùsì ti ń bẹ ní eléyìí tí ẹnìkan Kabiru èèyàn tán tí wọ́n fi tí wọ́n gbẹnu wọn sọ̀rọ̀ lóko ẹbí wọn àná ọjọ́rú Wednesday ni wọ́n pe ìpàdé oníròyìn press conference tí wọ́n bá wọn sọ̀rọ̀ pé ẹ dákun àwa tá a jẹ́ bíi olùṣí láti ẹ̀yà Oṣòdì Àwórì Kingdom àwa ti ń rí àwọn àwòrán kan tí wọ́n lẹ̀ kiri tí wọ́n fi ń polówó alhaji musiliu ayinde akinsanya táyé ń pè ní mc olúọmọ chiama nurtw ní èkó tí àwọn pósítà yìí ń káàkiri àti ní ìgboro àti níkànnì ayélujára social media ni o tí wọ́n wẹ̀ wù kábíyèsí tí wọ́n sì múra ọba fún mc olúọmọ pé yọ́ọ̀jọba Ọ̀ṣọ́dì ẹ wò àwa. Ah, ah, ah, ah bí ìgbà wọn kàn fẹ́ tẹ̀yàn lójúmọ́lẹ̀ tí wọ́n fẹ́ fẹ́ rẹ̀ yí ìyàn mọ́bẹ̀ ni o wọ́n wá ń dìrẹ́ bẹ̀ sí ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ èkó pé kán dákun o kí wọ́n tètè dá ẹmu sí olúọmọ lọ́wọ́ kọ́kọ́ mọ̀ jẹ́ kábíyèsí oṣòdì o ìròyìn yẹn ó jù bẹ́ẹ̀ lọ mọ̀ yá ka díẹ̀ mọ̀ yá fi yòókù ńlẹ̀ fárẹ̀ èkó ló ń lẹ pẹtẹ ló wẹdù ọkọ àìgbàgbé ọkọ àwọn aláyé seventy láyé sẹ́bìntì àdọ́pẹ́. ẹ jẹ́ ká tún so èkó àgété hmm. èkó ìlú ọgbọ́n ni o wọ́n ní àwọn ẹgbẹ́ kan tó wà fún ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ káàró òjèrè. àwọn ẹgbẹ́ kan tí wọ́n wà fún ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ káàró òjèrè bíi mẹ́tàdínníọgọ́ta wọ́n ní iná ni wọ́n kóra jọ báyìí tí wọ́n sì ti ń pètè wípé ẹnikẹ́ni tó bá fẹ́ di ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn ìlànà tó gbọ́dọ̀ tọ̀ rèé bí ọba gbójú òpó òun irọ́ ni o wọ́n ní àwọn ẹgbẹ́ tọ́pọ̀ yanturu tí wọ́n tó bíi mẹ́ta ó dín ní ọgọ́ta fifty seven tí a ti rí Oòduà People's Congress Odua Nationalist Coalition Àgbẹ̀kọ̀yà Southwest Students Coalition Odua Liberation Movement Odua Self-Determination Alliance Ìṣẹ̀kírì Salvation Front Network of Southwest Vigilant ọ̀pọ̀ o. Oh, bí wọ́n ti kọ́ rẹpẹtẹ báńgò wọ́n ní wọ́n ti sọ báyìí wípé ẹnikẹ́ni tó bá fẹ́ yọrí síta pòlò wọn jẹ lọ́dún twenty twenty three àwọn ìlànà kan wọ́n ti gbé kalẹ̀ fún léyìí tí onítọ̀hún tí ó tọ̀ wípé bọ́ọ̀ bá ti lè yan yọ ọ̀yà èso ni o wọ́n ní àwọn ẹgbẹ́ yìí iná ni wọ́n sọ nínú àtẹ̀jáde kan tí wọ́n gbé bòde nígbà tí wọ́n parí ìpàdé wọ́n ní Sunday Akínwóyè Fẹ́mi Àgbàna àti arábìnrin Ganiat Toríọlá ni wọ́n jọ buwọ́lu ìwé ọ̀hún ní ìjẹta tí í ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday tá a sì gbọ́ pé àwọn aṣojú bíi ọgọ́rùn-ún mẹ́ta three hundred ni wọ́n wà níbẹ̀ wọ́n ní lára àwọn tí wọ́n sọ pé wọ́n ń wòye pé ó ṣeé ṣe kí wọ́n tì síwájú láti wá dá òní iwájú wọn náà láti rí aṣíwájú bọ́lá ahmed tinubu igbákejì ààrẹ wa yẹmi ọ̀ṣínbàjò gómìnà ìpínlẹ̀ èkìtì dókítà káyọ̀dé fáyemí àti àwọn míì náà tí a bá fẹ́ yọjú pé ẹ tètè bóde o kí wọ́n ó lè tètè tẹ̀yìn ní fáwọ̀ bí ọba ṣe pé orí yẹn gbé hmm, ó ń hmm. dojú ẹ bọ́nu. kábíyèsí olódùmarè wọ́n mọ̀ tiẹ̀ wàá máa gbé ẹ lọ òde ayélujára. ẹ wá lọ mú mi. <laughs> wá wá lọ mú mi kiri o. <laughs> oh my gosh ah, ah, ẹ̀yin èèyàn wa báwo ni o ṣe wá o lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wá o ẹ̀yin tẹ́ wà lórí Facebook alva akínyìn akínyìn ṣe ń ṣí ààrẹ ṣe ń ṣe ń láìkì rẹ̀ ṣe ń fọ́lò rẹ̀ Fresh FM gangan nìyẹn akínyìn a kú ìmúra ọdún. ìgbà mo ti o bá ti ń bọ̀ mo ti ń bá ayé ń tẹ̀lé ọ̀hún hmm? mo bá ti bẹ̀rẹ̀ tó mo kàn rí pé ayé kan ń tẹ̀lé ọ ayé ń tẹ̀lé ọ. ẹ sọ pé. ayé ń tẹ̀lé ọ. ẹ bá gbọ́ mi. wọ́n ń fọ́lò wa ni. ṣé fọ́lò mi ti mọ̀ tẹ̀lé. ayé ń tẹ̀lé ọ ah, káyọ̀ tẹ̀lé èèyàn mọ̀ sàn káyọ̀ padà lẹ́yìn èèyàn lọ. Ah ọ̀nà tí a ní ayé ń tẹ̀lé ọ̀làgbájá ayé padà lẹ́yìn rẹ̀ èwo lè dọ̀n ó mú ah, kí wọ́n tẹ̀lé yẹn ti dáadáa kí wọ́n tẹ̀lé yẹn dáadáa lọ́dà ẹ kárí o Austin òní ẹnìkan ti ẹ̀ka ọ̀sán lẹ́ẹ̀ka pé o abeg you wan keep person with wetin with your joke Ah, abeg go inside newspaper okay nígbà tá a bẹ̀rẹ̀ nù okay oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ nínú ọdún twenty twenty one tọ́jà pé ẹ omi orílẹ̀-èdè nàìjíríà ní lógbólógbò àwọn ìṣẹ̀lẹ̀ míì ń bẹ táìmọ̀ sọ pé ọlọ́run wọ́n jà ríru ẹ̀ mọ́ ọ̀ṣẹ̀lẹ̀ àwọn hmm. ìṣẹ̀lẹ̀ míì ń bẹ tọ́jà wípé mọ́ni gbàgbé ni hmm. ní orílẹ̀-èdè wa nàìjíríà yìí hmm. kí ọdún wa tó parí àwọn èèyàn wọn mọ̀ sọ pé ha asádùpẹ́ ọdún ìsátì ẹ̀ ti lọ ògbólógbò twenty twenty one ọ̀sátì ẹ̀ ti lọ kí twenty bó o ló ṣe rí lára yín ọdún twenty twenty one ti ń tán lọ yìí níwọ̀n bá péréte. ìlú hmm. gangan ni ìlú gangan ni ọdún kankan fún kó wa. yóò kọjú sẹ́nìkan. bó bá kọjú sẹ́nìkan yóò kẹ̀yìn sẹ́lómi ẹlòmíì ọmọ ọ̀fọ̀dún tún yìí dún hmm. ẹlòmíì ó sì mọ ọ̀fọ̀dún pé a ah, ọlọ́run jẹ́ kí irú ọdún ìtún padà wá fún mi. bẹ́ẹ̀ni o bẹ́ẹ̀ni o bó ṣe rí nù. àkókò tẹ́lómi sọ pé ìjọba kan burú ló ń tọ̀ ah! ní ń dára ní ń dà. ní ń dà bí ẹdun ní rọ̀bí òwe. àbí. ara ń tọ́ farajọ àdúrà your life will never remain the same Eh? ayé rẹ olódì méjì torí tala ẹni títí ah, ẹ bá ń dá ọgẹ pé ayé rẹ ò ní rí bákan náà mọ ẹjọ ẹjọ ẹjọ bó lẹ tó lẹ káyé kúrò ẹ filẹ ìdú ìdú like this ah, ah. ẹyẹ yẹn wá ẹjọ ẹjẹ àfi etí yìí tún ba ìròyìn kan báyìí ẹwẹ̀ èdè ti kó dé lóko kìíní òde bíi nepa bíi. Ah, ìgbọ́ <laughs> wọ́n mọ̀ ń tan náà bá àdìlẹ̀ ẹjọ́ mẹ́ta yìí. wọ́n fi ìjẹ́ ni bíìlì ni ó bóde lẹ́yìn ìjẹ́ ni ìjẹ́ ìjẹ́ àbí kí ló kìíní. ẹ máa ìjẹ́ ah. ẹ máa ń gbé sẹ́nu kìíní ìwọ̀ fún hmm, ẹja. tẹ́ ẹ bá ti hàn pọ́kán ah. wọ́n sọ fún yín pé sáà tán náà fún yín <laughs> ìwọ jókòó kó gún àkàbẹ̀ ń bá jàre kó jókòó rente. bí ẹwẹ̀ èdè bá ka ìròyìn tẹ́lẹ̀ eh. gbọ́ bẹ́ẹ̀ ìròyìn tí á bọ̀ yín gbọ́ àwọn èèyàn kan àwọn ọ̀dọ́ kan ti yarí bíbí ọ̀nàrẹ́bù Shina Pella ò bá fi díje fún ipò ààrẹ àwọn ọba wọ̀ àwọn ọba wọ̀ àwọn ọba wọ̀. ìbọ̀nà honourable Shina Peller. pé bí ọba fi du ipò ààrẹ ní twenty twenty three. wọn ò lọ fún gómìnà wọn ò lọ fún sẹ́nitọ̀ pé ààrẹ ni kí wọ́n lọ. tó bá wo ẹnu èèyàn èèyàn máa fẹ́ ẹnu èèyàn péré. wọ́n fẹ́ ran wọn sẹ́ni wọ́n fẹ́ ran honourable Shina Peller kí wọ́n ó tètè lọ. ìròyìn tèmi ọkà nà ọkà láìpẹ́ ẹ̀dá àdúpẹ́ o. àdúpẹ́. Mhm. ajá balẹ̀ ajá balẹ̀. gbogbo ètò ló ti tò báyìí o látọwọ́ Àlàkẹ́ Foundation àjọ ẹlẹ́yinjú àánú ni tí wọn ò rọ̀gbọ̀kú lè jọba lọ́rùn wọ́n ti ṣàgbékalẹ̀ fọ́ọ̀mù ìdánwò jáàmbù ọ̀fẹ́ fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń fojú sọ́nà láti wọlé ìwé gíga pàápàá jùlọ lábẹ́ ìjọba ìbílẹ̀ Ìbàdàn South East ní báyìí alákálẹ̀ ètò fíforúkọ sílẹ̀ ó ti wà ńlẹ̀ fáwọn akẹ́kọ̀ọ́ bíi ọgọ́rùn-ún méjì níye ọ̀nàrẹ́bù olùdámilọ́lá olúwọlé àlà ẹni tí í ṣe olùdásílẹ̀ Alákẹ́ Foundation ó ń ṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ wípé gbogbo ìgbésẹ̀ ọ̀hún tóun gbé ó ní láti ṣàtìlẹ́yìn fún ṣèjọba gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé lẹ́ka ètò ẹ̀kọ́ nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ ẹ̀ ọ̀rẹ́bù Olúdámilọ́lá Olúwọlé Àlà ó ń tọ́ka sí gbogbo akitiyan onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé lẹ́ka ètò ẹ̀kọ́ pẹ̀lú bí wọ́n ṣe ṣàgbékalẹ̀ ètò òṣúná eléyìí tó jọjú sẹ́ka ètò ẹ̀kọ́ kó lè bá a dúró déédéé ni o èyí gan ló fà á tí àjọ Àlàkẹ́ Foundation tí wọ́n fi dúró digbí sójú òpó ọ̀hún lẹ́ka ètò ààbò ẹ̀ka ètò ẹ̀kọ́ àti ètò ìlera tó dúró déédéé ìforúkọsílẹ̀ fún gbígba fọ́ọ̀mù ìdánwò jáàbù ọ̀fẹ́ yóò wáyé lónìí ọjọ́bọ̀ Thursday ọgbọ̀njọ́ oṣù kejìlá ọdún 2021 ta wà yìí nínú iléèwé St Anne's Secondary School mọ̀lété nílùú Ìbàdàn ní dédé aago méjìlá ọ̀sán gẹ́gẹ́ wọ́n wá ń pàrọwà fáwọn òbí àtàwọn alágbàtọ́ láti sọ fún àwọn ọmọ wọn kí wọ́n lọ forúkọ wọn sílẹ̀ O-level result pẹ̀lú NIN làwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n nílò láti mú lọ́wọ́ lákòótọ́ ọ̀nrẹ́bù Olúdámilọ́lá Olúwọlé àlà ó ń ṣàfọ̀mẹ́ wípé fọ́ọ̀mù ìdánwò jáàmù ọ̀fẹ́ ọ̀hún bíi ọgọ́rùn-ún méjì níye tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ fún àwọn èèyàn àwọn èèyàn wọ twelve àǹfààní ọ̀hún ó ti tún sí sílẹ̀ fáwọn èèyàn káàkiri wọ́ọ̀dù yòókù lábẹ́ ìjọba àbílẹ̀ Ìbàdàn South East bákan náà wọ́n tún sọ di mẹ́mọ̀ wípé ìkọ́ni ọ̀fẹ́ yóò tún wà fáwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá ti yege olùdásílẹ̀ Àlàkẹ́ Foundation ó ń kó sí àwọn èèyàn kí wọ́n kàn sí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí látòrí coordinator Àlàkẹ́ Foundation comrade Ajibade Gbọ́lagadé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero three four one four seven eight nine zero secretary Adesiyan Mayowa zero eight zero three eight zero one two zero nine six àti PRO moses fadebi zero eight zero six six six five five five nine seven ọ̀nrọ̀bù olùdámilọ́lá olúwọlé àlà ó ń fọwọ́ ìdánilójú sọ̀yà wípé òun sì ń tẹ̀síwájú láti máa kópa ribiribi nínú ìdàgbàsókè ìpínlẹ̀ ọ̀yọ́ lẹ́ka ètò ààbò ètò ẹ̀kọ́ ètò ìlera pẹ̀lú ṣíṣètò ìrónilágbára fáwọn èèyàn lóòrèkóòrè bàbá Titi. kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank o lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò rẹ ní kíákíá o kò nílò láti fowó pamọ́ pẹ̀lú wọn t tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀. èyí ni láti kéde sétígbọ̀ gbogbo èèyàn wípé ẹnikẹ́ni kò gbọ́dọ̀ ra ilẹ̀ lábúlé alákàsọ̀ ọ̀mí àdìo lásìkò tá a wà yìí mọ́ torí wípé gbogbo ọ̀rọ̀ ilẹ̀ abúlé alákàsọ̀ ó ti wà níwájú ìgbìmọ̀ eléyìí tí bàbá wa kábíyèsí olúbàdàn lẹ̀bàdàn tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lábẹ́ olùdarí ààrẹ mọ́gàjì lẹ̀bàdàn mọ́gàjì àríọ̀rí pẹ̀lú olúọdẹ lẹ̀bàdàn olóyè kẹ́hìndé ẹ̀gẹ́ gbogbo ẹbí ìwínlétí àti alákàsọ̀ parapọ̀ ọ̀mí àdìo wọ́n fi àsìkò yìí rọ gbogbo èèyàn wípé wọn ò gbọ́dọ̀ ra ilẹ̀ kankan ní alákàsọ̀ mọ́ o ìdí abájọ ni wípé àwọn ajìjàgbalẹ̀ wọ́n ti ń gba ọ̀nà ẹ̀bùrú talẹ̀ fáwọn èèyàn lábúlé alákàsọ̀ àwọn èèyàn ọ̀hún wọ́n tún ń da àwọn àgbẹ̀ láàmú lọ́nà oko wọn ni o pẹ̀lú àwọn nǹkan ìjà olóró lọ́wọ́ wọn láìpẹ́ yìí ni wọ́n kọlu ọmọdé kan nínú abúlé tó sì jẹ́ wípé ọlọ́run ọba ló kó ọmọ ọ̀hún yọ o pẹ̀lú akitiyan àwọn ará abúlé ọ̀hún fún ìdí èyí wọ́n wá ń fi àsìkò yìí sọ fún gbogbo èèyàn kí wọ́n má sanwó kankan fún ọ̀rọ̀ ilẹ̀ lábúlé alákàsọ̀ ẹni tó bá ṣe bẹ́ẹ̀ onítọ̀hún ó sọwọ́ Sigbuatu ni o lórí ọwọ́ ara rẹ̀ ló wà gbogbo ọ̀rọ̀ ilẹ̀ alákàsọ̀ ó wà lọ́wọ́ àwọn ìgbìmọ̀ eléyìí tí kábíyèsí olúbàdàn ilẹ̀ ìbàdàn tí wọ́n gbé kalẹ̀ lábẹ́ ààrẹ mágàjì ilẹ̀ ìbàdàn olùkéde gbogbo ẹbí ìwínlétí alákàsọ̀ ọ̀mí àdìo níjọba àbílẹ̀ ìdó nílùú ìbàdàn. international. gbogbo fàdúrà gbàrí ó tún ti yá ní nínú ìṣòro májẹ̀mú ọlọ́jọ́ mọ́kànlélógún ẹ̀kan lọ́dún twenty one days annual covenant vigil níbi tí olúwo ti máa pinnu ọdún tuntun fún àwọn ènìyàn ní gọ́fẹ́yà church international àwọn tọ́gbà tọdún twenty twenty one ojoojúmọ́ ni wọ́n fi jẹ́rìí ayọ̀ ti twenty twenty two mà tó ti kó àkòrí kìnìún ìyá judah the lion of judah january one sí january twenty one twenty twenty two níṣòro alágbára milẹ̀ títí yóò wáyé aago mọ́kànlá alẹ́ eleven pm níṣòro ọmọ bẹ̀rẹ̀ lójoojúmọ́ nígbà tí olúwa ń bá lo àwọn ìránṣẹ́ rẹ̀ pásítọ̀ ìjọ prophet mike agboola apostle dẹjọ́ lágbóye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ olórin ẹ̀mí ló dáre melody lady evangelist mobisola akikoye àtàwọn gvc imas choir nígbà tí prophet doctor and pastor mrs pf tàlàbí ọmọ gba gbogbo èèyàn lálejò ní gospel church international ghana ní yubelo street fẹlẹ́lẹ̀ layout challenge ìbàdàn telephone zero eight zero thirty three fifty four twenty four thirty six. èmi ti gbé ojú mi sórí òkè wá ní olùgbàlà ṣàánú fún mi. ìmọ̀ yàrá ojú olúwa la àwọn abọ́dúnmọ́ fẹ́ parí o. láì fi kiri sáyòye ṣe lọ́dún tuntun ní prophet samuel situ àbórí òkè ànàbí ọmọ ṣẹgẹrẹ gbẹdẹ nbàdàn ṣe ìpolí ìpòjì gbogbo ènìyàn síbi àdúrà ìṣòro ọlọ́gbẹ́rẹ́ ọlọ́jọ́ mẹ́ta tákòrí rẹ̀ jẹ́ àkókò ìgbésókè orí dáfídì twenty seven point six ọ̀pọ̀lẹ́ sọlọ́run àtẹ́kọ́dẹ̀ mínúlúwọ́ ló ń lẹ́sìn papọ̀ mọ́ ìsọ̀lù crossover bọ́ sínú ọdún twenty twenty two bẹ́ẹ̀ látọjọ́ kìíní dọjọ́ kẹta oṣù kìíní ọdún tuntun làdúrà lágbà yìí pọ̀ marathon ó tún bẹ̀rẹ̀ lọ́gàn nítorí náà àdúrà nìkan ayé nílò láti fi kíbi ìlú Ìbàdàn wọ́n òdùn nígbà tí wọ́n kọ́ ẹgbẹ́ dẹ̀ ṣègèrè kẹsàn fún nígbàtò wípé ìyàdàdì ọmọ náà ti bọ́lẹ̀ lọ ṣègèrè bẹ́ẹ̀ lẹ́yìn sí rísàbọ̀ lórí òkè àdòdì ọmọ ṣègèrè ní títí gbàgàdà gbàgàdà títí lẹ́nu kùtì mẹ́mẹ́ ní kẹ́rẹ́mọ́tò bọ̀ wá sórí òkè bàbá sítù wàá rí ìyanu Ọlọ́run lórúkọ Jésù ọlọ́run mustapha o ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó tún léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrìn òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní kó má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún títí di sunday ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ọdún twenty twenty two oh yes the holy pilgrimage to kingdom of jordan will expose you to seven days of spiritual fulfilment seven days of word ministration seven days of prophetic impartation odò jordan ìta ti ṣèrìbọmi fún jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé elijah gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist bùnmi akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fòyín ru o ẹ tètè lọ fún kọ́lẹ̀ lónìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn telephone zero eight 08025249280. You can afford to miss out. It's here again. A night of glamour. Coming up on the New Year's Eve. 31st of December. Into the first day of New Year at Yinka Yifele Music House. Fresh. 105.9 FM. Challenge Ibadan. There is so much fun and excitement to be experienced on Anerebe. A night into a night into the New Year. As you can get to see your favorite on-air personalities perform live just like you enjoy it. Now, the fun part you can also choose and perform any of your favorite shows on Fresh FM radio and mimic its presenters word for word. Yes, you can also show affection on this night by bringing cooked meals to be shared with others. It's a no-dull moment with unstoppable happiness. Do not forget, appropriate plans have been made for prayers and worship on Aderebe on the 31st of December into the first day of the new year. Yinka Yefele Music House, Fresh 105.9 FM. Challenge Ibadan. Come and experience this moment of dynamism on Aderebe. unparalleled and unforgettable night of glamour, of glamour, of glamour. Ọlọ́run olúborí òun ó kú iṣẹ́. Gbogbo ènìyàn ẹ tú yáyá máa bọ̀ lórí òkè àfílà àmúlòkọ Ìbàdàn kájọ gbàdúrà òpin ọdún kátẹ́wọ́ gbàre. Kẹ́tíkẹ́tí gbogbo ènìyàn ó yẹ máa bọ̀ kájọ gbàdúrà òpin ọdún. Ká tún fi ọdún tuntun lé Olúwa lọ́wọ́. Ní Salvation Apostolic Church orí òkè àdìlà àmúlòkọ Ìbàdàn. Apostle Israel àti màmá wòlíì Prophetess Mary Olúborí ti dẹ́. Ìpàdé àdúrà tọ̀sán tòru máa bẹ̀rẹ̀ láti Monday December twenty seven títí wọ Friday December thirty one thousand cross over wọnú ọdún tuntun. Bàbá ṣe gbàdúrà láàmà gba ẹ̀bùn ọdún odidi adìẹ kọ̀ọ̀kan. Àtọwọ́ta mi ṣe lọ́bẹ̀ àtà torí pé ọlọ́run ti ṣetán láti múnú ilé wa tẹ̀mí rẹ̀ dùn yúgbàyúgbà. báyìí kẹ́hìn adégbòlù ni ó kọrin fún alálẹ̀ crossover. ẹ zero eight zero three four zero three seven two nine seven àbí zero eight zero two three three eight one four one seven. jésù rẹ̀ ti rẹ̀ o. jájọ́ pàdé lórí òkè àfilà. appreciation mo dúpẹ́. ẹni tá a ṣe lórí ẹgbẹ́fà tí yóò dúpẹ́ ó bẹ́ gidi lórí ẹgbẹ́jẹ ni. àwa láti ya bara mòore jẹ la ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ ní bara wa ní fresh one oh five point nine fm fún bẹ́ẹ̀ ṣe ń ṣùgbọ́n àwa láti bẹ̀rẹ̀ ọdún dàkókò yìí. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ iná ò ní tanwó yín. iṣẹ́ yẹn túbọ̀ máa gbèrú design bricks rally academy golden fabrics fortunate bread top sources life plus safe border academy suits revolution plus precious cornerstone espn health concern educ consort kids own, gsm market blessed water online dynamics extra large farms unique fabrics abelincon total grace oil and gas ibùdó Jesu, gbọ̀rọ̀mìrò rock of ages ifit fly ìkejì arakeji aragon ajẹbi trado medical olekoko living proof bakery food co taufik flavour solar telecoms dealer global danger alert twac tenitop oyo state internal revenue ds academy the apostolic nigeria cac in general naira christ revelation ministry moise fashion sweet estate swing ministry christian training center lórúkọ ìgbìmọ̀ aláṣẹ àtolùdarí iléeṣẹ́ fresh fm là ń fẹ̀mí ìmoore hàn tá a sì tún kì í kú ọdún ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé àjò láṣẹ pẹ́ ajá balẹ̀ ajá balẹ̀. all right yes àdọ́gba. ẹ o ti tán. kò tán o ah, ọlọmọdé ọtán báyìí. Ah, ah, sọ ìròyìn ti tán àbí kí ni ṣe ọ gan. kò tiẹ̀ ọmọ yọ o kò tiẹ̀ wá tí tán mo ṣe bí mo sọ fún ọ pé wọ́n ní Shina Pellar gbọ́dọ̀ díje fún presidency ní. all right twenty twenty so ti sọ lẹ́ẹ̀kan. mo fọ́ fẹ́ rọra kà díẹ̀ mo kàn fẹ́ kà tí. kémi náà wá tó lọ sí eh, ìpẹ̀tù. ok mm-hmm. ẹgbẹ́ àwọn ọ̀dọ́ kan. Mm -hmm. eh, Nigeria Youth in Politics wọ́n ti kéde àtìlẹ́yìn wọn tọ́gbọ̀ngbọ́n fún aṣojúṣòfin tí ń ṣojú ẹkùn ìdìbò ìṣọ́yìn ìtẹ̀síwájú Federal Constituency nílẹ̀ ìgbìmọ̀ aṣòfin àgbà Nàìjíríà tó wá látọ̀yọ́ láti lọ ṣojú ń bẹ̀ Honourable Shina Pella wọ́n làwọn ti ṣàtìlẹ́yìn fún kó gbé àpótí ìbò dupò ààrẹ lọ́dún 2023 ṣẹ́rí ẹni tí í ṣe igbákejì ààrẹ fún ẹgbẹ́ NYP yìí láti ilẹ̀ Yorùbá South West Olúfowóbí Desmond òun ló sì sọ lójú eégún ọ̀rọ̀ inú àtẹ̀jáde kan tí wọ́n jù sígboro káà ní àná tí í ṣe ọjọ́rú Wednesday ó ní inú wa dùn ara wa túká láti fi èròǹgbà wa hàn láti ṣe àtìlẹ́yìn tó ní ìtumọ̀ fún Honourable Shina Peller pé kóun náà tiẹ̀ gbé àpótí ìbò dupò ààrẹ lọ́dún 2023 kí ni fi ṣe èèyàn wọ́n ní èyí yóò tún fún àwọn ọ̀dọ́ tó kù tí ń bọ̀ lẹ́yìn ní àǹfààní láti ṣe kọ́sọ́bọ́ sí agbo òṣèlú mọ́ kópa tiwọn náà ní agbo òṣèlú fún ìdàgbàsókè orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n láwọn ní rízìn o ó ní rízìn o àwọn ní àwọn ìdí kànrin kànrin rabandẹ rabandẹ hẹrimọ hẹrimọ táwọn fi fẹ́ ṣàtìlẹ́yìn fún Ṣínà Abíọ́lá Pẹ̀lá wípé kó di ààrẹ ní 2023 wọ́n ní lákọ̀ọ́kọ́ ná kò sí kankan nù aṣíwájú tàbí aṣojú láwùjọ orílẹ̀-èdè nàìjíríà tó ti ṣe dáadáa fún ọ̀dọ́ tàbí eh, mú ọ̀dọ́ sójú ọ̀nà tó yẹ kí wọ́n tọ̀ tó ṣínà pẹ̀lá wọ́n ní kódà àjọ kan tí wọ́n ń pè ní lead generation initiative tí ṣínà pẹ̀lá gbé kalẹ̀ ń lò fún àwọn ọ̀dọ́ láti máa mú ṣe kóríyá fún wọn láti máa fi ọjọ́ ọ̀la tó nítumọ̀ hàn wọ́n ní gbangba mm-hmm. ayé. Mm -hmm wọ́n ní fún ìdí èyí Bísí Nàpẹ́lá bá èkó e bọ́ bá èkó e bọ́ bá èkó e sí àwọn lẹ́nu póun ò gbé àpótí lù wọ́n láwọn ó sa owó orí tútù orí gbígbẹ owó àgún àwọn àtòwò àrùn àwọn àwọn ó sàjọ làwọn ó fi tí í sí agbo òṣèlú kọ́ bọ́ sí ibi tí ó ti gbá kò tí ì du o ààrẹ ìròyìn yẹn ó wá pọ̀ bẹ́ẹ̀ lọ èmi yà rọra mọ yọ̀ọ̀ka torí yín ni o. ọ̀dà ìròyìn kan tá a mẹ́nubà lánàá tọjọ́ mọ́ kábíyèsí òǹpẹ̀tù ti ìjẹ́rù ọba Sunday Ọ̀làdàpọ̀ Oyèdìran lágbàmí òṣègùn kẹta náà ni èsì ẹ̀bọ́dẹ láàárọ̀ yìí o láti ààfin òǹpẹ̀tù ti ìjẹ́rù lọ́hùn-ún nílùú Ògbómọ̀ṣọ́ ibẹ̀ ni ìròyìn ti bóde o tí wọ́n sọ wípé ẹjọ́ ti onídàájọ́ K.A. Adédòkun lè ti gbé kalẹ̀ pé kò tiẹ̀ kan ọba Oyèdìran bíi ti wù kọ́ mọ̀ pín wọ́n nítorí ẹjọ́ tí olóyè Adeleke Lawal baálé Ìjẹ̀rù ní ètí wọ́n ń fà láti ọdún 1998 láti tako kábíyèsí èyí tí ó wà níbẹ̀ kí kábíyèsí òyìnbí ìran tó gorí àlééfà àwọn bàbá làwọn èèyàn ọba Yusufu Abidoye Mọ́bọ́ládé wọ́n ní lákòókò tí gómìnà ológun ti ń bẹ lórí àga ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ni wọ́n ti ń fa ẹjọ́ yìí wọ́n ní ṣùgbọ́n èyí tí wọ́n wá gbé jáde yìí àwọn ọmọ bíi tó ti wá jọra wọn o pẹ́tẹ́pẹ́tẹ́ torí pé ẹjọ́ ìpà náà wọ́n wọ títí títí tí dé pé wọ́n dé ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ṣùgbọ́n wọ́n ń retí kí ìdájọ́ bóde ni àtẹnitọ́pẹ́jọ́ o àtẹni tí ń jẹ́jọ́ o àwọn méjèèjì bá jẹ́ pé ọlọ́run ọba sí ẹjọ́ ti wá wó àmọ́ níwọ̀n bá àgbà tẹ́ni tó tún ń fa nǹkan yìí lẹ́sẹ̀ tó tún lọ sí ilé ẹjọ́ ọ̀dà àwọn òní bá náà bíi tí wù kọ́ mọ́ àwọn lọ sí ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn káwọn jọ tẹ̀síwájú nínú ẹjọ́ ọ̀hún. lákòótán ẹ̀yin ará láti ìpínlẹ̀ Nasarawa ni wọ́n ti ń nara wọn pàṣán ọ̀rọ̀ gómìnà Abdullahi Sule tibẹ̀ ló ti tàkòtò kọ̀bákùngbé ọ̀rọ̀ kan sí mínísítà ètò ìròyìn ilẹ̀ wa ń gbà kan Labaran Mako wọ́n ní Labaran Mako fẹ́ẹ́ dupò gómìnà ní Nasarawa torí owó security vote ti rànjú mọ́ o security vote ti rànjú mọ́ lè ń bá lọ bẹ̀ ah, ah. èmi kọ́ mọ̀ kọ́ àwọn ọ̀rọ̀ bá máa dán yàn o àwọn ọ̀rọ̀ bá máa dán yàn o. ìròyìn ni o mo sì rí. ọ̀dà bẹ́ẹ̀ yẹn bá fẹ́ bọ́ sí ipò kan nǹkan kankan lè yàn ọ̀fẹ́ jùmọ̀ bẹ́ẹ̀ o. ah irọ́ o ah. ìṣèlú làwọn olóṣèlú gbogbo wọn sì níyàn mọ́ bá lọ bẹ̀ eh, láti ṣèṣèlú fún wẹ́fíà. Mm, kẹ́hìn wọn rajúmọ̀ náà ni. Ah, Eh, láti eh, tọ́jú aráàlú láti ṣe dáadáa faraàlú ìjẹ́ gbogbo ẹni tó wà lórí àga àṣàkóso náà ní ṣe dáadáa gbogbo wọn ni fún aráàlú gbogbo wọn ni alright kọmọ rókì ló kà ya gbogbo wa ẹ̀jẹ̀ àdìde. èmi rẹ hmm. ajá àbálẹ̀ èmi rẹ tí ọkànyìn ọdún twenty twenty one mm-hmm. lórúkọ bàbá àtọmọ àti ẹ̀mí mímọ́ <laughs> mo wá níbi àṣẹ ń dìde báyìí ọ wàá wọ mi ọ wọ mi lọ sí kàǹtìn ọ wàá lọ tọ́jú mi káfí thanksgiving mi rẹ fún ti ojú tó kà já balẹ̀ àtẹnutọ́ kà dáadáa tí ẹnu wa tí ọ̀sà bá wa lẹ́sẹ̀ tí wọ́n ránṣẹ́ pè wá eh, níbi tí ò ti yẹ